أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على محمد وعلى آله وصحبته أجمعين أدوك لدولهم ọlọ́wọ́n ọba ọba alẹ́gbára ọba tí ó abẹ́lẹ́ wọn bá pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ kọ́lọ́ mọ́ mu wa kó ń bẹ̀ láéláé o ọwọ́ ọlọ́wọ́n bá o abẹ́ ọ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ àlékún ìjọsìn ọlọ́wọ́n mọ́sá fi tani kọ̀ọ̀kan lọ́rẹ́ níta fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí oná ní al-ibada ìjọsìn kí la ń pè ní ìjọsìn al-ibadatu hiya tadallul wal ìjọsìn yìí ọlọ́run bá pàtàkì ẹ̀ débi pé ọlọ́run bá fi yé wa pé gbogbo tóun dá pátápátá nítorí àwọ̀ ẹ̀dá ni ọlọ́run dá àwọ̀ ẹ̀dá nítorí ká máa sin ọlọ́run ọlọ́run fi yé wa nínú Al-Qur'ani pé gbogbo tóun dá òun ò ṣeré débẹ̀ o kété péré lòun ń ṣe òun ọmọ tóun ṣe mọ́ òun wà ń ṣeré lòun fi dá sámà òun ṣeré lòun fi dálẹ̀ ọlọ́run tó nínú al أعوذ بالله من الشيطان الرجيم afahasebtum annama khalaqnakum abatha. ọlọ́wọ́n bá ní sí ẹ̀yin ẹ̀dá mi iṣẹ́ ń rò ní pé mi ọlọ́wọ́n bá mo dá yín torí pé ìṣeré ìpè eré ni mo ṣe mo ṣe dá yín ọlọ́wọ́n ní èmi ìṣeré o àwọn náà ìṣeré àwọn ẹ̀dá náà ìṣeré ọlọ́wọ́n ò yín torí eré kìí ṣe pé lòun ṣe lòun fi dá yín. وأنكم إلينا لا ترجعون. ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bí ní وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ọlọ́run bá tún fi ìrìnlẹ̀ nínú àyà mi ọlọ́run bá ní àti sánmà àtilẹ̀ àti ń tọ́wà nínú sánmà àti ń tọ́wà nínú ilẹ̀ àti ti ń bẹ láàrin sánmà àtilẹ̀ ọlọ́run bá ní àdá nítorí ipá ń ṣeré ọlọ́run ní eré ọ̀gbá wa débẹ̀ àwa náà tá a jẹ́dá gbogbo ń tá a bá ṣe àìṣeré débẹ̀ bá kọ́lé ó ní ta torí ẹ̀ kọ́lé bá ra mọ́tò ó ní ta torí ẹ̀ rà bẹ́ẹ̀ ń jáde ó ní ìdí tí fi ń jáde ibi máa ń darí bọ̀ wálé ó ní ìdí tí fi ń darí lọlé kò kò sí nǹkan kan táwọn náà máa ń ṣe táwọn máa ń ṣeré díẹ̀ ọlọ́run wa nígbà táyà ò ṣeré èmi wa dásánmà tilẹ̀ yóò wá jẹ́ pé eré ní sinmi dásánmà ọlọ́run ní èmi ò béèrè débẹ̀ o èmi ọlọ́run bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ léré ọlọ́run bá wa ń ṣàlàyé pé kí lòun torí ẹ̀ dá wa nínú Al-Qur'an. وما خلقت الجن والإنس إلا ń dáwọ́ àlìjẹ̀nù ń dáwọ́ lásán o ọlọ́run ẹ̀sìn mọ́tò torí ẹ̀sìn mo ṣe dọ́mọ èèyàn. ma uridu minhum min rizqa. ọlọ́wọ́n bá lóun ò owó lọ́wọ́ yín òun ò fọ́ owó yín gbogbo owó tẹ́ ẹ ní. ọlọ́wọ́n bá ọba Allah ó ní òun ò nídìí owó yín àti dúkìá yín. wàmà uridu an yut'imu. ọlọ́run lóun ò tọrọ oúnjẹ lọ́wọ́ yín o ọlọ́run lóun ò dá yín tọrọ oúnjẹ lọ́wọ́ yín ẹ̀ lè bọ́ òun ọlọ́run inna allah huwa ar-razzaq dhul quwwati al-matin. ọlọ́ba ní èmi ni ọba tí máa pèsè fẹ́yìn kẹ́yìn ọmọ sìn mí ni èmi lọ́ba tí pèsè fẹ́yìn alágbára sì ní bára èmi ọlọ́run ọba ó yí kọ́sẹ́ni tí nípa agbára náà mú ọlọ́run ọba allah ìfi yé wa nílẹ̀ alukur'an ìpè torí ẹ̀sìn ìlòwó sí dá wa gbogbo àwọn anábì ọlọ́run ọba tí ọlọ́run rán sáyé gbogbo àwọn èèyàn tọ́lọ́wọ́n bá dá sílé ayé ọlọ́run fi rinlẹ̀ pé kò sí ìjọ kan tó wọ́n dá tó wọ́n ní ra àwọn ànábì ọlọ́run kan wá sọ fún wọn pé ká máa ṣe ọlọ́run Ani àìbodò lọ́ha wájú tánibó tọ́gù. yóò máa wá sọ fún wọn pé ọlọ́run bá nìkan ní kẹ́rin máa ń ṣe ó kẹ́rin jìnnà sí gbogbo tí wọ́n pè ń tọ́gùtù kí pè ń tọ́gùtù tọ́gùtù náà kúlùmọ̀ yóò bá dùn dùn nìlà gbogbo táwọn máa ń sìn yàtọ̀ sọ́lọ́run bá ní jẹ́ tọ́gùtù bẹ́ẹ̀ ni wọ́kúlù dáhìí la dọ̀làlà gbogbo èèyàn tí bá pèèyàn sí ojú ọ̀nà tá a fi ṣìnà tá a fi ní gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu tá a fi ní sin lọ́hùn òun wọn pè ní tọ́gùtù ọlọmọsí wọn tọ́gùtù ẹbọ àtàwọn tí wọ́n pèpè lọ bí ẹbọ ká má sin ẹlòmíì lẹ́yìn ọlọ́hun òun wọn pè ní tọ́gùtù nílé ayé àwàdí pé tọ̀wàgìtù pọ̀ àwọn oríṣiríṣi àwọn tọ́gùtù tọ́gùtù táwọn èèyàn ń pè lọ́dọ̀ tí wọ́n ń gbá tí wọ́n wárí fún tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ wọn láwọn àwọn míì àwọn míì wọ́n á máa sin òrùn àwọn míì wọ́n á máa sin òṣùpá àwọn míì wọ́n á máa sin ìràwọ̀ àwọn míì wọ́n á máa sin àwọn eré ìta fi gbígbé àbí ìta fa màmá àwọn míì wọ́n á máa sin yẹ̀pẹ̀ ọlọ́run pa ìjọ ànábì Nóà rẹ́ nítorí pé wọ́n ń ferí balẹ̀ fún ẹbọ wọ́n ń ferí balẹ̀ fún ọ̀sà ọlọ́run ọba yìí ni lẹ́ni lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa kú òdìdí ọ̀sùn ọdọọdún ni wọ́n ń ṣe nílùú Ọ̀ṣun ọdọọdún ni wọ́n ń ṣe nílùú Òṣogbo àkú onídìí Ọ̀ṣun ọdọọdún ni wọ́n ń ṣe nílùú Òṣogbo àwọn ẹlẹ́yọ̀ wọ́n ń bẹ nílùú Èkó ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Yorùbá à sì tún bẹ nídìí ẹbọ ìdí sínà à ń ṣe ìbúnukó ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe ọdún agẹmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àtúnbẹ nídìí tá à ń ṣe ọdún ẹ̀lúkú ọ̀pọ̀lọpọ̀ wa à ń bẹ àtúnṣe ọdún tó ń pè ní ọdún olókun gbogbo àwọn aburú yìí tún kun lẹ Yorùbá ọlọ́run bá mọ́sà sànú wa àlà ń ṣe Islam a àtúmọ̀sọdún ẹ̀bọ àmọ̀sọdún ṣà ọlọ́run bá sọ fún wa pé gbogbo wa o àgbọ̀dọ̀ sí nǹkan míì àgbọ̀dọ̀ sí oògùn ẹlòmíì oògùn lọ́lọ́run bá rẹ̀ bọ́ bá kírun táyọ̀ tó padà sínú ilé yọ̀ọ́lẹ̀ lè dúbà fún oògùn ọlọ́run sọ fún ẹni náà ló Qur'an. la tasjudu lish-shamsi wala lil-qamar. ọlọ́run bá ní ẹ má fẹ́rí kalẹ̀ fóòrùn ẹ sì má fẹ́rí kalẹ̀ fóòṣùpá. wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. ọlọ́run bá ní ẹni tẹ́ máa fẹ́rí kalẹ̀ fún òun náà ni ẹni tó dá gbogbo nǹkan tẹ́ ń fẹ́rí kalẹ̀ fún ẹni tó dá ni ló yẹ ká máa sìn irin tí òwúlò fún wẹ́dà má ẹlẹ́mí yóò sì tún jòkó sí díẹ̀ yóò tún képo síbẹ̀ yóò tún lóun kírun yóò sì máa wá máa sá yóò máa bẹ́ẹ̀ ẹ ọlọ́run ọba tó dá igi lọ́yẹ ká máa sìn kìí ṣe igi ọba tó dére lọ́yẹ ká máa sìn kágbára lé kìí ṣeré ọba tó dá igi tá a ṣoògùn ọba yẹn lọ́yẹ kágbára lé kìí ṣoògùn tá a ṣe gbogbo ntọ́lọ́ndá ọlọ́run ni ẹ má fèrè kalẹ̀ fún tí mo dá o. ọlọ́run bá wá fi yé wa nílẹ̀ alukoran yìí pé gbogbo àwọn ènìyàn tí wọ́n sin mi ọlọ́run tí wọ́n sí lójú ọ̀nà Islam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n o ọlọ́run wá ń sọ pé wọn yàtọ̀ sẹ́ranko والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام. ọlọ́run bá bá àlá oníṣẹ́ ní gbogbo àwọn kèfèrí tí wọ́n fẹ́rí kalẹ̀ fọlọ́run ọlọ́run ni wọ́n máa gbádùn wọ́n máa gun jíìpù wọ́n máa gun ọmọ jíìpù wọ́n máa gbádùn wọ́n máa wọṣọ tó dáa wọ́n lè dáa ní ìrísí ọlọ́run bá ní wọ́n máa gbádùn pẹ̀lú arísìkí mi ọlọ́run wọ́n máa jẹ wọ́n máa mú bẹ́ẹ̀ ẹranko sí ń jẹun àlẹ́ ẹranko ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà rò mọ́tò wà láhùn. ọlọ́run bá ní ẹ má dín wọn dá yín láàmú ẹ̀yin tẹ́ni bẹ lójú ọ̀nà ọlọ́run ní padà dà wọ́n sínú ọjọ́ kìyàmà ni ọlọ́run ẹranko lọ́lọ́run ọba fi gbogbo ẹni tí ò kírun wí lọ́mọ́sàsọ wa ń bẹ o gbogbo àwọn tí wọ́n bẹ nípò ẹranko lọ́mọ́sàsọ wọn dé èèyàn ìbàbá mi ń bẹ ẹranko lọ́fẹ́ ẹranko ń bẹ ní kò ní kírun tí wọ́n bá ní ìyàwó rẹ mọ̀pẹ́ oníyàwó sápọ̀ lẹ́ranko ńlé pé ọkọ mi ń bẹ kò kírun tí wọ́n bá bí ìyá ìyá alásàlátù pé àyàlájà ọ̀sọ́kọ yín wà ńlé oní ọlọ́run kọ́ bá sọ dé èèyàn ẹranko sì ni ẹnu bí màtọ́mọdé ò kírun tí wọ́n bá ní àwọn máa ń kọ́ ọlọ́run ẹranko wà ńlé ọlọ́run ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá sin ọlọ́run lẹ́ranko ni wọ́n. ulaika kal an'ami bal hum adall. ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n sin lọ́hùn yìí tí wọ́n ṣẹ̀sìn tí wọ́n ṣẹ̀sìn Islam ọlọ́run ọba ní gbogbo wọn pátápátá wọn yàtọ̀ sẹ́ranko kódà wọ́n tún sọnù jẹ́ ẹranko lọ ìtumọ̀ ni pé ẹranko tún dáwájú ọlọ́run jù wọ́n lọ ulaika humul ghafilun. Ah, ọlọ́run bá ní wọ́n béèrè ọlọ́run tó fún wọn wọ́n ní sòro ọlọ́run bọ́ tó fún wọn ajẹjẹjẹjẹ ọ̀tán ní omi ajẹ màálù màálù màálù ọ̀tán bí wọ́n ti ń pa ọlọ́run ní pòfáìdì rẹ̀ ọba yìí ní ṣètò omi bàbá rí tòkè ààrẹ yìí ti ń sàn bàbá rí yìí ti ń sàn ibi ibi ọwà nì ọba gbẹ́lẹ̀ ó tún bomi ńbẹ̀ ẹ gbogbo eléyìí kí ọlọ́ni ọlọ́ni ìkẹ́ tí mo ṣe fún yìí mo dá gbogbo òkè yìí kẹ́ lè máa gbádùn mo wá dẹ́yìn kẹ́ lè máa sinmi ọlọ́run ọba abẹ́lẹ́ ọ̀kọ́lẹ́ mọ́tà sànù wa ọ̀kan nínú àwọn afa oníbẹ̀yìn bá ń jọ́sìn fọlọ́run tó bá rẹ̀ lẹ́ni tí ń ṣẹ̀sìn kó máa dúpẹ́ ó ní lẹ́wọ́n sàjẹ́dà tẹ́fùlù tí ọmọ kékeré tó bá fèrè kalẹ̀ láti gbà wọ́n ti bí i àtàyẹ̀ ṣe ibà títí tó fi wá di arúgbó jọ̀kújọ̀kú lérí pọ́ fèrè kalẹ̀ wọ́n ní má ṣàkàrà anja alahu minil muslimin wọ́n ní kò tí ì dúpẹ́ fọlọ́wọn ọba tó lérí orí tọ́lọ́ ṣe fún pé ọlọ́run kò bára ẹ̀ mùsùlùmí ẹnì kọ̀ọ̀kan ọlọ́run mọ́sá ṣàánú wa ọlọ́run mọ́sá ṣe wá mùsùlùmí jálẹ̀ ọ̀là aláhùlà wàlá quwwata illa billah lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa ń gbọ́ wọn lọ́lọ́run kan náà là ń sìn wọn lọ́lọ́run kan náà là ń sìn ẹ bá rí èèyàn tí ń bẹ nídìí tí ń sin òòṣà wọn á ní ọlọ́run ní sìn ọlọ́run títí ẹnu ẹ bá rí èèyàn tí ń pàtẹ́wọ́ tí ń jó tí ó sì jáde tó lẹ́yìn wákàtí méjì òun náà alọ́lọ́run lòún sìn ẹni tó fẹ́rí kalẹ̀ fún ọlọ́run tó ní gbogbo ayé òun náà lọ́lọ́run lòún sìn bó láti wá yanjú ẹ̀ wọn á ní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́yàtọ̀ọ̀tọ̀ ọlọ́run bá ní wá yanjú ọ̀nà lọ́kọ̀ọ́ ọlọ́run yanjú alákọ̀ọ́kọ́ kí ọlọ́run bá sọ. kúlíà ayyuhal kafirun. ọlọ́run bá ní rẹ muhammad sọ fún wọn pé mo pè ẹ̀yin kèfèrí ẹ̀yin kèfèrí ẹ̀yin ẹlẹ́bẹ̀ ẹ̀yin olóòṣà lu mẹ́kà. la àbùdù máa ta àbùdù. èmi ò ní sin tẹ́ǹsìn láyé kí ni wọ́n sìn wọ́n sìn òòṣà tó ní ojú tó ní etí tí o lè rí náà tí o lè gbọ́rọ̀ àwọn kèfèrí wọn wá bá nábì wọn ní rẹ muhammad wọn ní jájọ máa ṣẹ̀sìn kúlú la ilaha illallah tuflihu tóun sọ yìí ẹ sọ ẹ máa pe la ilaha illallah kẹ́lẹ́ jèrè anabi àmà káàkiri ojúlé ẹgbẹ́ ọlọ́run nìkan gbọ́ ọba ẹyọ kan kẹ́lẹ́ jèrè níta anabi máa wí nìyẹn wọ́n wá sọ fún muhammad pé rẹ muhammad níta sì ni pé jájọ́ máa sọ sàyí lọ́dún kan lọ́dún tí ń bọ̀ kájọ́ máa kírun mọ́sálásí kọ́mọ́sí jà máa ń lu mẹ́kà ọlọ́run wá ní jìbìrìlì èmi ọlọ́run ní fèsì ọlọ́run wá ní jìbìrìlì lọ́lẹ̀ bá nẹ́bí sọ fún pé kùlì yáyọ̀ káfíròn ẹ̀yin kẹfẹ́rí olóòsà láàbùdùmọ́ta àbùdùn èmi ò ní sin tẹ́ǹsìn láyé àwa náà à ń sọ fún yín pé gbogbo àwọn ọmọ yín tá a dé nísìn àní sin tẹ̀yìn bàbá yín sin o àní sin gbẹ́rẹ́ mọ́ o bẹ́ẹ̀ sì ni àní bọ́sà mọ́ o bẹ́ẹ̀ ni àní jẹ́sẹ̀jẹ́ mọ́ o bẹ́ẹ̀ ni àní wẹsẹ̀ ayé mọ́ o ọlọ́run ọba nìkan ládùn ó tì níta níbi sẹ́ni lu mọ́kàní tí wọ́n mú lọ́ta kò sẹ́ni tó gbéṣẹ́ yìí lọ́wọ́ tí wọ́n ní mú lọ́ta àmọ́ àlìkíyàmọ̀ ní kókó ọlọ́mọṣà tó gbogbo wa sọ́nà gbogbo ẹ̀yin tẹ́ tún kù ẹ̀yin bàbá wa inú ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa àti gbogbo ẹ̀yin brothers wa àtẹ̀yin ọmọ ìyá wa ẹ̀kú oníròkùnfẹ́ bọ́ sínú mọ́lẹ̀ ọlọ́run sàlàyé pé àṣé ìbọ̀rìṣà ò sínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì. laqad kafara alladhina qalu inna allaha thalithu thalatha. ọlọ́run bá ní gbogbo àwọn ènìyàn tí wọ́n pè mí ọlọ́run bá ní kẹta wọn ọlọ́wọ́n bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n mímí ọlọ́wọ́n bá èmi ọlọ́wọ́n bí mo so tó ti ń darí ayé wọ́n wá lè mi ní sáálì sàlásà èmi ní ẹlẹ́ẹ̀kẹta àwọn wo èmi ní ẹlẹ́ẹ̀kẹta wọn ọlọ́wọ́n bàbá ọlọ́wọ́n ọmọ ọlọ́wọ́n ẹ̀mí mímọ́ àwọn kan ní ọlọ́wọ́n àti Isa tí wọ́n pè ní Jésù àti Mariam ipe mi ọlọ́wọ́n mo sì kẹta wọn àwọn mẹ́ta là ń darí ayé ọlọ́wọ́n bá ní èmi kọjá ẹni tí wọ́n fi sì kẹta káwọn méjèèjì yóò tó dé èmi ní ń darí ayé èmi náà sì lọ lọ́hún ọlọ́run bá ní kèfèrí làwọn náà gbogbo àwọn èèyàn tó máa ń pè mí ọlọ́run tó ń fè mí ọlọ́run bí mo sọ́tò yìí wọ́n ń fè mí sì kẹta ọlọ́run ní kèfèrí ni wọ́n ọ̀rọ̀ tí wọ́n náà ti yanjú wọ́n bá sì délé ìjọsìn tí wọ́n bá ti jó tí wọ́n sì lùlù wọ́n jáde wọ́n parí ìjọsìn náà ni ọlọ́run ojú àwọn náà kó lójú ọ̀nà kọ́lọ́n bá pè wọ́n sójú ọ̀nà ẹlẹ́kẹta إن هذه أمتكم أمة واحدة ọlọ́run ọba ní amẹ́yìn ìjọ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ìjọ kan náà ní ọba kan náà lọ́lọ́run ọba ti yín ọ̀nà ní allah. wa ana rabbukum fa'budu. ọlọ́run ọba ní èmi ni ọlọ́run ọba yín ẹ máa wá sìn mí ọlọ́run ẹ máa sábà máa sìn mí lọ ẹ fà àwọn ẹlòmíín lẹ̀ ẹ sì máa pè àwọn èèyàn sójú ọ̀nà nídìí bẹ́ẹ̀ ọlọ́run ọba tún fi yí wa nílẹ̀ lọ́kọ̀ọ́ إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا aya yìí ni máa ń dẹ́rù bà gbogbo àwọn ẹni ọlọ́run ọlọ́run bá ní inna Allaha òun ọlọ́run jamiu lil munafiqin gbogbo àwọn munafiqin tí wọ́n ń bẹ́nu islam tó tún lọ sóoru tí wọ́n ń bẹ́nu islam tó tún lọ lé sòṣà tí wọ́n ń bẹ́nu islam tó tún lọ lé wẹgbẹ́ awo tí wọ́n ń bẹ́nu islam tó ń jẹun sẹgbẹ́ ìmọ̀lẹ̀ tí wọ́n ń bẹ́nu islam tí wọ́n tún di ògùn káàkiri tí wọ́n ń bẹ́nu islam tuntun wá gbàlà lọ́bọ̀ mí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá láwọn àwọn mọ̀nàfíkì nù wọlé káfírin àtàwọn kẹfìrí tó wọn bẹ lójú ọ̀nà tiwọn fi jahannama jẹmíà ọlọ́run ló bá díjà kìámọ̀ kò ní dàrú mọ̀ lọ́wọ́ wọn pa wọn papọ̀ sínú jahannama lọ́mọ́sá sómi àti ẹ̀ ń bẹ o padà o bọ́ sójú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam al-ibada kí ni àwọn ń pè ní ìjọsìn fẹ́ni tó bá fẹ́ sin lọ́hùn ẹni bá baba sheikhul islam ibn taymiya rahimahullahu rahmatan wasi'a ọlọ́nkọ́mọ́sá bá kẹ́ baba ní ìtàn ìpè níjọsìn ismu jaami olùkọ́lẹ̀ máa yọ̀hẹ́ bọ̀ọ̀lá gbogbo ntọ́lọ́nfẹ́ gbogbo ntọ́lọ́nfẹ́ wáyàrúdà gbogbo ntọ́lọ́njọ́nusí minal akuwal bọ́yọ̀rọ̀ ẹnu ni wal amal àbí iṣẹ́ ṣíṣe albatina èyí tó wà nínú wa tọ́jú bọ́ọ̀lù nìkan ní máa ń rí ni wadhahira àbí èyí tó hàn sáwọn èèyàn tí wọ́n rí baba ní ti ń jẹ́ jọ̀sìn nu wọ́n sáà máa béèrè pé kí lọ́lọ́run fẹ́ kí ni a máa ṣe kí lọ́lọ́run ni a máa ṣe gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ pátá ní jẹ́ ìjọsìn eléyìí ni ọjà mọ̀ pé àṣẹ ìjọsìn kọjá bàbá ti kírun mọ́ṣáláṣí ẹlòmíràn bá kírun mọ́ṣáláṣí bàbá ti kó mọ́ṣáláṣí báyìí kò ní jẹ́ mùsùlùmí mọ́ ẹni rí inú múra rẹ̀ ẹni rí nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni rí nínú iṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá béèrè pé sí mùsùlùmí lẹ́yìn adégbọ́n tó wọn mọ̀ tó máa ìjọsìn ìjọsìn ni gbogbo ohun tọ́lọ́run fẹ́ àwọn àlùfáà wọ́n wá ní ìjọsìn tá a wí yẹn nípa fẹ́ sin lọ́hùn ó ní àwọn òfin méjì àwọn òfin méjì yìí bẹ́ẹ̀ nípa fẹ́ sin lọ́hùn ọba gbọ́dọ̀ mójútó kọ́ máa ṣiṣẹ́ dànù nítorí yọ padà ṣiṣẹ́ dànù ni tí o bá mójútó òfin méjèèjì kó tó jọ́sìn ó fẹ́ jọ́sìn fún ọlọ́run òfin méjì wà lérí rẹ̀ alákọ̀ọ́kọ́ al-ikhlasu bila riya ọlọ́run nìkan là á máa ń jọ́sìn fún torí ọlọ́run nìkan là á sì máa ń jọ́sìn má jọ́sìn nítorí èèyàn má gbàwẹ̀ nítorí èèyàn má lọ hajj nítorí èèyàn má yọ sàká nítorí èèyàn má ṣe dáwà má máa pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run torí owó àbí nítorí èèyàn àbí nítorí iyì àníyàn rẹ lérí tó ń bá ń ṣe ọlọ́run sọ fún wa nílẹ̀ Al-Qur'ani tá a bá fẹ́ sin lọ́hùn ká sin lọ́hùn torí òun nìkan ká mọ́ sin lọ́hùn torí nǹkan kan mi. wàmà umiru illa liya'budullaha mukhlisina lahud-dina hunafa. ọlọ́run ní gbogbo àwọn ènìyàn àpá wọn láṣẹ kankan kí wọ́n á ṣe lérílẹ̀-èdè ayé ìyá rẹ tó bí ọ tó bọ́ sílé ayé pọ̀rọ́ tó bọ́ sílé ayé ọlọ́run ní tó pa ọ́ láṣẹ kọ́ wá sí ni pé kọ́ máa sìn wọn ọlọ́run nìkan ọlọ́run ní gbogbo àwọn èèyàn ká wá sìn wọn látòrí ẹ̀dá wọn tí wọ́n bá fẹ́ sìn wọn mukhlisina lahu kí wọ́n sin ọlọ́run ọba nítorí ọlọ́run nìkan eléyìí ò ní ẹ̀rí táwọn àlùfáà mú wá pé ẹni tó bá sin ọlọ́run ọba nítorí nǹkan míì tí ń ṣèjọsìn ka Kùránì báyìí ó wá dé pé nítorí àwọn ẹni tí ń ka Kùránì wá ń dùn bí ìmáàmù Mákà tó ṣe jẹ́ pé tó bá fẹ́ ka fúnra rẹ̀ wúrúwúrú báyìí ní ọkà àbí yan náfìlà yín wá yan dáadáa nítorí ọkọ rẹ̀ àbí nítorí ìyàwó ẹ̀ àbí nítorí àfáà àbí nítorí ìmáàmù tọ́wá jẹ́ pé tọ́wá kò nìkan tọ́wá fẹ́ yẹn náfìlà yóò máa dá wúrúwúrú ni gbogbo tẹ̀yìn bá torí èèyàn sí ọlọ́run nígbà àkọ́kọ́ nìyẹn anabi ní akhafu akhafu alaykum anabi ní tí ń bẹ̀rù tẹ́rù ń bà mí fún yín tí wọ́n máa baṣẹ́ yín jẹ́ ashirikul asghar wọn náà ní ẹbọ kéékèèké fakila ma huwa ya rasulullah wọn ní anabi wọn ní kí làwọn ẹbọ kéékèèké náà kí lẹ́bọ náà tí wọ́n máa baṣẹ́ jẹ́ anabi ní àríyá anabi náà ní kárí ni kéèyàn máa ṣèjọ́ sí nítorí kárí ni àwọn ẹni ọlọ́run ọba ẹni ìṣáájú wọn máa ń sá fún tawí púpọ̀ lénìí kárí ni gan làwọn fi ń ṣèjọ́sìn ọlọ́run nígbà ọba díjọ́ àlùkìyà àwọn wọn ọlọ́run ní kí wọ́n dá wọn sẹ́kàn padà wọn ni wọ́n máa sọ pé ah ah àwọn sẹ́yìn aṣẹ́gbàdáwà láyè akírun agbáwẹ́ alọ́hajì anáwọ́sẹ́sìn wọn lọ́wọ́ nígbà tẹ́ ń ṣe ẹ̀sìn torí mi ẹ̀sìn torí ayé ni ẹ lọ lè gbẹ̀sán lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ń torí wọn ṣe lé ni Rabi bọ̀nà òfin ọ̀kan nínú àwọn àfẹ́sìn wọn ní tí máa ka Quran lọ́wọ́ táwọn èèyàn bá ń bọ̀ yóò til Quran bẹ́ẹ̀ sọ́ọ̀bì yóò wà fi aṣọ rẹ̀ yóò dàbọ̀ al Quran wọn wá bí pé kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ka alukurani ń fi ìjọsìn pamọ́ ọlọ́run fẹ́ kọjá torí ọlọ́run wọ́n pẹ̀ nìkan náà àwọn ẹni ọlọ́run bá ní dahud bin abi hind àwọn afẹ́sìn ní àwọn ẹni ọlọ́run ni wọ́n ní sọ́mà ìṣirin náà sanata ni lamu ya alifu alo ọgbà odidi àwẹ̀ sunna alamisi mande àti mẹ́ta láàrin oṣù ó sì gbà á fa títí fó dídé ogún ọdún ìyàwó rẹ̀ tó wà nílé ọmọ pínpín àwẹ̀ wọ́n alifa ní bó ló sọ rọrùn wọ́n lọ rọrùn bẹ́ẹ̀ wọ́n ní yọ gbóúnjẹ tí máa ń lọ ọjà yọ gbà yóò sì gbé fún alubára lójú ọ̀nà bí ṣe ń ṣe ń jọ alamisa àti mandenu àtàwọn mẹ́ta láàrin oṣù bí ṣe ń ṣe wọ́n bá sì wá dọ́jà àwọn ará ọjà àwọn fọkàn sí bó ti jẹun lé ìgbéyà ńgbà tí ọba ara ń jẹ ìyá adébó ti jẹun kó tó gún lẹ́lọ́dọ̀ ìyàwó ẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí ó ṣe wá lo ogún ọdún nìyí oyè ìyàwó rẹ̀ mọ̀ pé ńgbà wẹ̀ súnà àwọn àfa wa bíi pé akílódé tọrọ fi rí báyìí ọ ó ní òun ọ̀fẹ́ kẹ́nìkan kan mọ àfọlọ́wọn ba nìkan olóhùn fẹ́ fìjọsìn pamọ́ kọjá pé torí ọlọ́ọ̀ nìkan lòun ṣe ṣe ẹ wo bí táwọn yẹn bẹ̀rù dé lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́kọ́ mọ́sá sànú wa a kò tẹ̀sùbà sọ́wọ́ a kò tẹ̀sùbà sọ́run ẹlòmíì yóò tún mú tẹ̀sùbà yóò fẹ́ tó eré àbíkú báyìí yóò tún sin yóò wá gún gbọ̀ràn yóò máa fà ẹ pé àwọn alùlá ilà ilà lánà àwọn ẹlẹ́sìn nù gbogbo ohun tẹ̀yìn bá ṣe nítorí èèyàn ọlọ́run nígbà ẹlòmíì máa ka Quran yóò mọ̀ wá dùn ohun tí ń dùn yẹn ti mọ̀ pé ohun tí ń dùn yẹn kò dùn torí ọlọ́run ibi tí ó fi má dùn sí yọ fa bẹ̀ yọ fa wallahu bima ta'maluna basir ṣe bí wọ́n ṣe wọn ni wọ́n kà á nù bẹ́ẹ̀ kọ́ ọ fẹ́ káwọn èèyàn mọ̀ bóun lóhùn ni ọlọ́run ni kò ní gba aládàá kúránì tí ń kà ẹlòmíràn náwó fẹ́ sìn tàbá a bá ti yàn mí bàbá àdínì èmi ò lówó tẹ́mi fún yín o bàbá wa ni bàbá ẹ fún afẹ́ dẹ́sí tọ́lọ́hún aníjó ni lẹ́sẹ̀ òde díẹ̀ bá sòde ní ẹ pè mí ká gbìn kálẹ̀ torí ayé ló sì fẹ́ náwó fẹ́ sìn kò ní ládájọ́ àlùkìyàmà ẹnu pé tí wọ́n ti wó pé Allahu Akbar òtítọ́ ládájọ́ gbà náà nù ni torí tẹ́ bá lọ lé bá ń ni àbí tọ́lá àwọn obìnrin tó wà lókèṣà àwa tí wọn wá bá ń lé táyì náwó torí ọlọ́run nínú ilé tọ́jú pé ìta la pèfà ká máa náwó ká yẹsẹ̀ wa wò dáadáa kí wọ́n bá jẹ́ pé a kàn ṣe dànù ni kọ́ làmọ́sà tọ́ wa sọ́nà òfin ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí a bá ti ṣe nítorí ọlọ́run tán mọ̀tàbà àtúlẹ̀ Mustafa sallallahu alayhi wa sallam ìjọsìn tá a bá ṣe bilab ti dáa ká má ṣe bí dáa o ká tẹ̀lé òjíṣẹ́lá Muhammad níta anabi Muhammad bá pè ní ba níta anabi ọba pè ní ìjọsìn tọ́lọ́wọ́n ò pè ní ìjọsìn ká jìnnà kú ń bẹ́ẹ̀ nítorí ọlọ́run fún alọ́tọ́rìtì ká máa hun ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ló ní ànábìlì ń bọ́lọ̀ mójútó àwọn méjèèjì yìí lẹnu wọn gbẹ̀ sí pé ẹ̀sìn kan báyẹn fi jọ́sìn fọlọ́run ọlọ́run sọ fún aláàlú Qur'an. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ọlọ́run ọba ní tẹ́ bá ń fẹ́ràn ọlọ́run gbogbo àná à ń fẹ́ràn ọlọ́run láti láìláìlá láìláìlá láńsọ̀rọ̀ là ń kírun láti náfìlà torí bá ń fẹ́ràn ọlọ́run àfẹ́kọ́ ọlọ́run ó fẹ́ràn wa ọlọ́run ìlànà ẹ̀bí sọ fún wọn pé tí wọ́n bá ń fẹ́ràn ọlọ́run fatabi'uni èmi muhammad kẹ́ tẹ̀lé èmi bá gbèsè sí ni gbèsè sí ibi tí ìyẹn máa lọ èmi bá lọ wájú ẹ̀yìn ẹ̀kọ́ rí wájú èmi bá padà sẹ́yìn ẹ̀ padà sẹ́yìn èmi bá lọ tún ọ̀tún èmi bá lọ sí àmọ́ ànábì lọ tún wọ́n lọ sí ànábì lọ wájú wọ́n lẹ́yìn ọwọ́ ń pé ìjọsìn yìí náà bá lọ́wọ́ àwọn bàbá wa lẹ́ yorùbá ni àwọn òun náà fẹ́ gbà lọ́wọ́ wa bàbá rẹ kọ́ lọ́ọ́ rán ìyá rẹ kọ́ lọ́ọ́ sì rán muhammad lọ́ọ́ fẹ́ sì rán ẹni tí ó bá ti tẹ̀lé ìlànà nábì tí ń jọ́sìn fọlọ́hún ọlọ́hún ò ní gbàjọ́sìn rẹ̀ Muhammadu lọ́sọ bẹ́ẹ̀ ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹni bá ṣiṣẹ́ kan tó fi súnmọ́ ọlọ́hún lójú ọ̀nà ẹ̀sìn islam tí ò sáṣẹ wa lérí ẹ̀ ọlọ́hún ò ní gbà fahuwa mardudun ọlọ́hún ó dá padà sí àdìsí tọ́lá láfíà ni bọ́lọ́fẹ́sọ àdìsí yìí sí anabi tó sọ fún mi ní man ahdatha fi amúrinà máa lè sàmínú hùwà wà rọdùn ẹni tó bá tilẹ̀ hùn kankan tó fẹ́ fi sinú ọba tó jẹ́ pé kò ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ muhammad fi lọ fọwọ́ rọdùn mọ̀dúdùd ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ fọwọ́rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ nídìí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ká ṣọ́ra gan nípa ìmọ̀ ohun ẹ̀sìn ká ṣọ́ra nípa ìmọ̀ ohun ẹ̀sìn ànábì ní ká fẹsẹ̀ méjèèjì lélẹ̀ ọlọ́run ní ká fẹsẹ̀ méjèèjì lélẹ̀ tá a bá fẹ́ yẹn náfìlà ẹ àwa gbọ́ pé wọ́n ní àwọn kan wọ́n kásẹ̀ kan rọ̀ tí fẹ́ yẹn náfìlà yọ kásẹ̀ kan rọ̀ nígbà tó fẹ́ yìnbọn jẹ̀mọ́ mùsùlùmí yóò wá pé òun sì dúró lórí ẹ̀ náà ni o pé ànábì lè má ṣe lóòótọ́ àmọ́ àwọn ò ṣe ṣe ẹ fẹ́ sọ pé àwọn bàbá wa tí wọ́n ti ṣe kọjá ẹ fẹ́ sọ pé wọ́n wò náà ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti yanjú ọ̀rọ̀ ànábì ti yanjú ẹ̀ kátẹ́lẹ́ Muhammad ni muhammad ni kó wa lọ́dọ̀ ọlọ́run àfi ká tẹ̀lé alibida kí ló ń pè ní àdádálẹ̀ ó dàrú mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ tá a bá ní anabi òṣèlè yẹn má ṣe yóò ní sá anabi wọ mọ́tò ẹ̀yin náà ma fẹsẹ̀ rìn sá anabi anabi gun plane ẹ̀yin náà sì máa gun ẹṣin sá anabi wọ shoe ẹ̀yin náà sì máa lo kúfù kẹ́ má fẹsẹ̀ rìn wọn ní sá anabi lo spoon ẹ̀ sì máa fọwọ́ jẹun wọn ní sá anabi wọ kóòtù àwọn ọ̀rọ̀ wúrowúro sẹ́ni pé kí ló ń sọ kí ni sọ́sìn ẹ̀ pé kò dúró ra wọn à ń sọ̀rọ̀ ẹ̀sìn ò ayé èyàn máa ń gbalada lérí èyàn wọ mọ́tò èyàn gbalada èyàn máa ń jìyà lérí pọ́fẹ́sẹ̀ rìn àbọ̀wò bàtà kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé gbogbo tí ó bá ti wà nílé ayé tí ó bá ti tako tẹ̀sìn e, ìgbàláyé wà ká lò ó ká máa lò ó àmọ́ tó bá ti jẹ́ ẹ̀sìn a gbọ́dọ̀ dá àdáda lẹ̀ ń bẹ̀ iná afáfin ní al-bid'atu iya mastuhdatha fi din mastuhdatha fi din tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn níjẹ́ bídíà tí wọ́n dálẹ̀ bídíà hakikiya wà bídíà ìdọ̀fíya wà èmi tọ́ de pé àwa la gbé wá fúnra wa kò sínú ẹ̀sìn àwa la sọ dẹ̀sìn ọ wà èyí mi tọ́ de pé ara ẹ̀sìn náà wà tẹ́lẹ̀ àmọ́ ọ̀tọ̀ ní bára nẹ́bi ṣe ṣe ọ̀tọ̀ ní bára ṣe ń ṣe gbogbo ẹ̀ méjèèjì ká lè jìnnà kó ń bẹ̀ ká lè kí ẹ̀sìn wa kó lè bà ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àni wàá wòlẹ̀ ibadat àwọn ìran ìjọsìn tá a máa fi súnmọ́ Ọlọ́run Ọba Allah ẹni fẹ́ súnmọ́ Ọlọ́run Ọba ó ní àwọn ìran eréṣiríṣi tá a máa fi súnmọ́ lọ ẹni wọn bá tọ́lọ́ bá ní kálí kakọ́lọ́ falbarkas àwọn ìbádà kan bẹ ìbádà tó bá ọ̀tí náà ìbádà tinú ẹ̀mí ni tinú ẹ̀mí èèyàn lè rí o lè máa parọ́ mọ́ àwọn èèyàn àmọ́ lọ́wọ́n bá rí ọmọ jọ́sìn fọlọ́n pẹ̀lú ìjọsìn nínú ẹ̀mí nínú ẹ̀ní àlẹ́ imanu billah ká ní gbàgbọ́ nínú ọlọ́run nìkan pé ọlọ́run làlá òun nìkan náà lọ́lọ́run òní darí ayé ọwọ́ rẹ̀ ń kádàrá wà òní pààyàn òní yéèyàn ọba yìí lọ́ba tí í ṣe gbogbo nǹkan nítorí bá ṣe kò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ rẹ̀ wò nítorí bá ṣe kò sẹ́ni tí ó ṣe ìgbàgbọ́ nù inú ọlọ́run èyí lè fi bẹ lọ́run ọlọ́run wọlé apẹ́ ìnígbàgbọ́ sí nǹkan mímọ́ yàtọ̀ sí wọ ọlọ́run wọ́n sàṣẹ̀ nǹkan báyìí fún mi ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ nù ìjọsìn ọlọ́run nìkan lágbọ́dọ̀ gbàgbọ́ pò nìkan lọ́lọ́run lérí ilẹ̀ ayé onìkan náà lọ́lọ́run ní sámà onìkan náà lọ́lọ́run fún gbogbo tí ń bẹ ẹlẹ́ẹ̀kejì al-khawfu wal-khashya ká páyọ̀ ọlọ́run nìkan ìbẹ̀rù ọlọ́run lọ́gbọ́dọ̀ lékè gbogbo ẹ̀mí wa ìbẹ̀rù ọlọ́run ọlọ́run lágbọ́dọ̀ bẹ̀rù jù ẹlòmíì ṣùgbọ́n bá ní ọlọ́run bọ̀ kọ́lá kò ní wẹ̀yìn àní ọlọ́run ti ń bọ̀ tipẹ́ àwọn tó bá ní ọlọ́run bọ̀ láṣẹ jẹ̀mọ́ mùsùlùmí ó gbé ìpayà èèyàn lérí ìpayà ọlọ́run onítọ̀hún ti ṣẹlẹ̀ ẹlẹ́bọ nìyí ọlọ́run nìkan lágbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run sọ fún aláàlú kọ́ra. fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn o hum tó wà ń bẹ̀rù dọ̀mẹ́rù ni gbogbo ntọ́lọ́dà ọlọ́run ẹ má bẹ̀rù wọn wa khafuni èmi ni ẹ bẹ̀rù tẹ́ bá jólúgbàgbó dodo ẹni bá ti wá bẹ̀rù ọlọ́run nìkan gbogbo nǹkan ọmọ bẹ̀rù ẹ̀ ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan náà máa dẹ́rù bà jàmá mùsùlùmí ìjọsìn ni ẹlẹ́kẹta adu'a lillahi wahda tá bá fẹ́ ṣàdúà ìjọsìn làdúà o Ọlọ́run ò fẹ́ àdúà ṣeré o Ọlọ́run nìkan ló sì ní ìjọsìn náà tá bá fẹ́ ṣàdúà Ọlọ́run nìkan ní ká bẹ̀ Ànábì ní adu'a huwa al-ibada Ànábì ní sẹ́ẹ̀rí àdúà tẹ́ máa ṣe o ní ìjọsìn ni ẹ gbọ́dọ̀ pé nǹkan míì kẹ́ máa béèrè rẹ lọ́wọ́ ẹ ẹ pé nǹkan kan nínú tọlọńdà kẹ́ máa ní kó sọ yín níbi àbúrú àdúrà ìjọsìn ọlọ́run wa sọ fún ọ nínú alukur'an. waqala rabbukum ud'uni astajib lakum. ọlọ́run ọba yín sọ fún yín pé èmi ni ẹ pé o èmi ó sì dá yín lóhùn. inna alladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. ọlọ́run ọba ní gbogbo àwọn ènìyàn inna alladhina yastakbiruna an ibadati gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìgbéraga sí ibadati du'a yìí gbogbo àwọn èèyàn ọlọ́run pé ìbáda ó ní ìbáda tì ìtumọ̀ ni pé àǹdọ̀á èyí gbogbo èèyàn tí yìí ń ṣe ìgbéraga sí ìmọ̀ ṣàdúrà bóyá bùkátà rẹ̀ ò tí ì bíyà ọ wá gbà pé ọlọ́run lè bí ẹ̀ mọ́ ni wọ́n á ń ṣe ìgbéraga lérí ilẹ̀ kọ̀ ṣàdúrà àbúyẹ ọ̀rọ̀ rẹ ti yanjú owó pin bí alówó yìí tó dáa fún wa dé yìí tá gbajúmọ̀ dé yìí à nídìí àdúrà mọ́ ni wọ́n á ń ṣe ìgbéraga tálíkà ní àbólówó tí wọ́n á ń ṣe ìgbéraga sẹ́mi ọlọ́run ọlọ́run bá ní òun dà wọ́n sínú jẹ́ ànámọ́ ni wọ́n yẹ̀yẹ́ wọn níbẹ̀ wọ́n yẹ̀yẹ́ wọn láyé ń bí wọ́n tún yẹ̀yẹ́ wọn jẹ́ kíámà eléyìí ní nítumọ̀ pé àṣekà máa ṣàdúrà ìjọsìn anabi dawuda àdúrà ló ṣe anabi ayub àdúrà ló ṣe anabi yunus nínú sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ omi ẹgbẹ́ kó wọn láṣẹ jẹ kẹlọ́jẹ mbẹ ẹgbẹ́ kó wọn lọ́lẹ̀sẹ̀ kan tí fi ń wẹ̀ ní sàlẹ̀sàlẹ̀ omi tọ́lọ̀ fi yọ kú mbẹ tó fi mú sókè ẹgbẹ́ kó wọn ní anabi muhammad wẹgbẹ́ awo jẹmọ́ mùsùlùmí ọlọ́nìkan làá máa ń pè àyípẹ́ sẹ́wù àyípẹ́ nìkan ìṣọ́ra protection ẹ jama mùsùlùmí aburu ń bẹ lédèlédè ayé o kò sẹ́ni tó dín yẹ ajẹ́ ń bẹ oṣó ń bẹ ológun kan bẹ wòlíì ké ń bẹ afúnkátàlí aransi ń asasi ń sigidi ń bẹ apepa ń gbogbo aburu ń bẹ ń lé ayé ń bẹ lára ẹ̀dá ọlọ́run ìrànjú mọ̀yàn ń bẹ bàbá ìrànjú nítorí bá rò pé ó máa ṣẹlẹ̀ nínú ayé yẹn bọ́ọ̀lù àfitọ́lọ́wọ́n bá fẹ́ àfitọ́lọ́wọ́n bá fẹ́ mọ́tò lè tọ́ǹbù tí ó dànù látara wọn yanjú mọ́tò gbogbo aburú tí ń bẹ yìí pátápátá yìí agbọ́dọ̀ wàsọ tí òfin ní ṣe wá tala wá fi wàsọ ìjọsìn ni ìwàsọ yẹn ìjọsìn ọlọ́run tó dá gbogbo aburú tó gbogbo tí ń bẹ ọlọ́run báyìí láfi wàsọ ọlọ́run fi sọ wọn náà lọ́kọ̀ọ́ kul a'udhu bi rabbin nas. ọlọ́run ọba ní ìrẹ́ muhammad sọ pé a'udhu bi rabbin nas èmi wà ìsọ pẹ̀lú ọlọ́run ọba àwọn èèyàn ọtún tẹ̀síwájú ó ní maliki nasi olùkápá èèyàn ilayi nasi ọba gbogbo èèyàn a'udhu bi rabbin nas èmi wọn máa fi ọlọ́run ọba wà ìsọ anabi sì wí lóòótọ́ ọlọ́run sì sọ ajẹ́ pé gbogbo àwọn mùsùlùmí òdodo àní nǹkan mìíràn téèyàn fi ń wá sọ mọ́ pàrọ́ ni ìgbàdí ni àṣejẹ ni ọ̀sẹ̀ ni àrímọ́lẹ̀ ni àfikọ́ gbogbo àwa mùsùlùmí tá a bá fẹ́ kú dáadáa kò sí tọ́kàn pẹ̀lú pé ìmáàmù kan ṣe o ṣé wù yín ló fún yín o èyí yẹn sọ̀rọ̀ tí wọ́n dúró kìámà ṣé wo rojọ́ tiẹ̀ wọ́n náà ro tiẹ̀ ni ìmáàmù rojọ́ tiẹ̀ wọ́n náà ro tiẹ̀ ni bàbá rẹ̀ rojọ́ tiẹ̀ wọ́n náà ro tiẹ̀ ni kò jọra wọn sàárẹ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ọ̀tọ́lọ́wọ́n bá sọ ni ọgbọ́ Muhammad sọ pé èmi ló fi ń wàsọ àwọn tó bẹ̀rọ̀ bìnnàs bẹ̀rọ̀ bìnnàs nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìmọ̀ àfọlọ́wọ́n bá nìkan wá sọ ẹni bá wọn fọlọ́wọ́n bá nìkan wá sọ ọ wà nípò pé jọ́sìn fọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú àwọn ìjọsìn àlọ́jà ni pé gbogbo ìran kan wá ká má gbẹ́mi léèyàn má gbẹ́mi lé bọ̀dá rẹ tó wà ní London má gbẹ́mi lé bàbá rẹ tó wà ní Britain má gbé ẹ̀mí lé ọ̀nkù rẹ tó wà l'Amẹ́ríkà má gbà pé nìkan ló lè sọ́dọ̀ lówó má gbẹ́mi lé dúkìá bàbá rẹ má gbẹ́mi lé má gbẹ́mi lọ́gàá rẹ pé òun náà sọ́ọ́ ìwọ fẹ̀mí rẹ sọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ní ń darí ayé ẹni ọlọ́run bá rán sí ọ ní ó ṣe ọ́ láàánú ìwọ lè rò pé ọ̀tún lórí ó ti jáde kọ́ lòun sì yọ sọ látòsí gbogbo eléyìí àròjà ìmọ̀ràn kan látọ̀dọ̀ ọlọ́run gbogbo téèyàn bá ń fẹ́ àwọn fanijọsìn ni má fẹ̀mí tẹ káà bẹ́ẹ̀ nìkan lóun ó ṣàánú rẹ ìwọ ságbà pé tọ́lọ́run ní ọ̀sẹ̀ ó lè ṣe ó sì lè má ṣe ọlọ́mọṣà ṣàánú wa wọn nínú àwọn ìjọsìn àtàwákùlà àlàlà ká gbára ti ọlọ́run ká ní mùsùlùmí dá lọ gbára ti kó ní Allah nínú yàrá rẹ̀ ńkọ́ kò ní Allah níta kò ní Allah níbi iṣẹ́ kò ní Allah bó bá tíráfù kò ní Allah bí kú bá dé sọ Allah bá rẹ̀ bá dé sọ Allah ẹni yìí ni mùsùlùmí ọlọ́run sọ náà yẹ mí. wàtàwákàl alàlàyé lẹ́dí láyàmú. ọlọ́run bá ní rẹ Muhammad ó sì gbára lé àlàyé tí ò ní kú àlàyé tí ò ní kú gbogbo tí yẹn bá ń gbára lé yóò kú gbogbo tí yẹn bá ń gbára lé ẹ títán ni mo ń <laughs> ọlọ́run wa nira muhammad ó sì gbára lé ẹni alààyè tí ò ní kú ìyàwó mùsùlùmí wọn náà tó ń wò mí bàbá àfa ẹ̀já gbára lọ́lọ́run ìmáàmù ẹ̀já gbára lọ́lọ́run o àwa làwọn yẹn ń wò wọ́n rí pàwọn gbọ̀n gbára lọ́lọ́run mọ́ ìgbà àwọn àwọn àtẹ́gbẹ́ ọmọ ṣe gbogbo kínní gbogbo yẹn làwọn náà ń ṣe ọlọ́mọ sàtọwọ́ o ìjọsìn ní ìgbára lọ́lọ́run ọba tó lè fi bẹ lọ́hùn ọlọ́run pé wọlé àpé ìgbára lé ẹlòmíà fún wọn ọlọ́run ṣe nǹkan báyìí ọlọ́run sì ṣe fún ọ nínú àwọn ìjọsìn al-isti'anatu billah ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run tá a bá ní ìrànlọ́wọ́ ọlọ́run ní iyyaka na'budu wa iyyaka nasta'in ní suratul Fatiha ẹ máa sọ pé ìwọ ọlọ́run la máa sìn ọ̀dọ̀ wọ rẹ láti máa ti wá ìrànlọ́wọ́ ọlọ́run sì ń bẹ lókè fún wa ká sìn lónìí kan bàbá sì ní ìrànlọ́wọ́ ká pè nǹkan méje tọ́lọ́run sínú ti ń bẹ nu tó sì rẹ́dí láti máa ṣe fún wa ká sìn bàbá sì ní ìṣòro ká pè ọlọ́run sàtọ́wọ́ sọ́nà nínú àwọn ìjọsìn al-istighatha billah ká kígbe gbàmí gbàmí gbàmí lọ́dọ̀ ọlọ́run ètò lágbára eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí nǹkan bá dàrú bóyá plane fẹ́ já àbí ọmọ ayọ̀ kan tá a bí ọ̀fẹ́ dákú àbí iṣẹ́ kan tí ń bẹ lọ́wọ́ wa tá a fi ń tọ́jú gbogbo ẹbí wọ́n fẹ́ fún wa ń wèé àbí táyà mọ́tò yọ lérí eré àbí mọ́tò fẹ́ dànù àbí ilé fẹ́ wó pa ni àbí yẹn fẹ́ já sínú kòtò fẹ́ já sínú kànga istigata istigata yọ ṣẹlẹ̀ ńbẹ kẹ́nà pẹ̀lú ìkí gbàmí gbàmí gbàmí nígbà tí nǹkan bá lé tala wá pé ìjọsìn ni ọlọ́run nìkan ni kíláà pé ní alẹ́ sítẹ́gà tala bọ̀lọ̀ dọ́tò mi nàlá ká wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ fún anílẹ̀ alukoran ipe èmi ọlọ́run nìkan náà ni ẹ máa kí gbígbà mi gbà mí wá sọ́dọ̀ rẹ̀. إذ ọlọ́run bá ní ẹ̀rẹ́ Muhammad ó rán wọn létí kí wọn náà rántí nígbà tẹ́ òjísàlá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn ọ̀tá dé nǹkan ìjà tó nǹkan ànábì wa pariwo ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú àwọn sàábà náà kígbe ọlọ́run padà wá sẹ́kẹ́ ọlọ́run ní fastajaba lakum mo dá yín lóhùn èmi máa ń dẹ́ni tí wọ́n kígbe gbàmígbàmí wa èmi máa ń dá lóhùn ni anni mumiddukum bi alfin minal malaikati murdifin. ọlọ́run bá ní ẹgbẹ̀rún màláìka mọ̀sọ̀kalẹ̀ sáà ní ìjọ náà ẹgbẹ̀rún màláìka la ilaha illallah ẹgbẹ̀rún malaika muridifin mutatabi'in tí wọ́n sọ̀kà látòkè sọ́mà ee àwọn ni wọ́n ń jà yín kẹ́ńjà ọlọ́run ọba là á kígbe gbàmígbàmí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nìkan náà là á kígbe gbàmígbàmí lẹ́ni lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá káàkiri ẹ mọ̀ ara àwọn èèyàn tí plane bá fẹ́ já wọn ni ya hasan ya hussein ọmọ mànẹ́bí ni wọ́n ń pè wọ́n hasan ni wọ́n yẹ wọ́n kù nínú ewu àti hussein ya hasan ya hussein àwọn míì tí wọ́n ní tẹ́lẹ̀ bá ń jó wọ́n ní ya Rufai Sheikh Rufai yọmí o ṣé Sheikh Rufai ní ọ̀yọ́ lọ́dọ̀ tí wọ́n náà ń bí àní Sheikh Tijani Sheikh Tijani ọlọ́dà o àní Sheikh Abdul Kadiri Sheikh Abdul Kadiri Sheikh Abdul Kadiri lọ́dà o ní òkùnkùn Islam makọ̀ yàtọ̀ sí Islam Madina o Islam Madina yàtọ̀ sí Islam Nàìjíríà o ọ̀kan náà ní Islam o òfin sì ń bẹ nínú ẹ̀sìn àwọn gbàtà ìkéwú ẹ lè kéwú lọ́dọ̀ àwọn fáṣúlẹ̀ ẹ lè kéwú kẹ́ ẹ máa ti ń jẹ́sìn ẹlẹ́mìí àni ya sheikh ibrahim gawson liliwara ìwọ sheikh ibrahim ọmọ kaula ìwọ ni olùgbàlà gbogbo ayé kìí ṣe kaula nìkan o bẹ́ẹ̀ ni ṣe nàìjíríà nìkan o gbogbo ayé tọ́lọ́ndá àtàgbálá ayé yẹn àtàgbálá ìjọ̀nù ìwọ ló ń ìwọ ni wọ́n máa ń kí gbàmí gbàmí wá ìwọ ló sì máa ń gbà wọ́n là agídí ni gbàmí ilẹ̀ gbígbẹ́ yìí síka pẹ̀lú gbàlà rẹ wàlúùmù náà tẹ́ kara kọ́dà gbogbo bùkátà mi àtọ̀rọ̀ ayé mi ò jin sùn mọ́ ìsàn pé ìwọ náà ni dákun ṣàánú mi eléyìí wọ́n wá fi láyìlá ìlàlá láyìlá ìlàlá láyìlá ìlàlá láyìlá ìlàlá àwọn aláìmọ̀kan tí wọ́n tẹ̀lé wọn àwọn rò pé <laughs> kan gidi náà ń wí àwọn aláìmọ̀kan wọ́n rò ọlọ́run wọn pè bẹ́ẹ̀ sì ni tọmọtọ́ wà lábẹ́ ẹja padà sínú ẹ̀sìn ẹ̀sìn Islam ọlọ́run sọ fún ẹ lọ́kọ̀ọ́rán ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة. ọlọ́run bá ní ẹnìkan sọnù tí ẹni tí máa ń pẹ́ ẹni tí sọ lọ́n ẹlọ́run ẹnìkan sọnù tó wọn ọ̀nà wọn jí gan ó sì gbà pé làwọn wà ẹni bá ń sọ gan wọn máa takò pé kí lọ́n sọ yìí àní tá a bá wọn bàbá tí wọ́n ń ṣe nìyí èyí ó sì máa bẹ kọ́mọ̀ ní sí ìjọ máa pè ọlọ́run ní wọn kò tó sọnù tó ẹni tí máa ń pẹ́ ẹni tí sọ lọ́n man la yastajibu lahu ila yawmil qiyamah tali kiyama ede ọlọ́run kò lè dá wọn lóhùn ẹni tó ti kú <laughs> bẹ lọ́dọ̀ ọlọ́run òun ti ń bẹ ti ń rotí pé òwe lọ́lọ́run ó béèrè jọ́ kiyama báyìí òwe lọ́lọ́run ó béèrè ń wájú ọlọ́run pẹ̀lú bẹ̀rù ó kásíwájú ọlọ́run sáré. wahum an du'aihim gafilu. ọlọ́run bá ní àwọn tẹ́ ṣe wọ́n ń pè yí àwọn tí wọ́n ń pè yí ghafilun an du'aihim wọn ò sẹ́ mọ̀ pé wọ́n ń pè àwọn wọ́n ń bẹnu àmọ́ àwọn tá à ń wí tí wọ́n bá wá ń pe ṣéwù dáadáa ẹni bá ń pe ṣéwù dáadáa ti ń pe ṣètì gáàsà ṣètì gáàsà àlìjáná ọmọ wa yọ sí i yóò wá rò pé ṣéwù lọ́yọ̀ abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá fi gbogbo wa mọ̀nà o kó pè yín sójú ọ̀nà kájọ tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam al-ibadatu adh-dhahira àwọn ìjọsìn èyí tó hàn wọlé àwọn eléyìí tá a fẹ́ kà yín ọ máa ṣe àwọn èèyàn ó sì rí bóun ṣe eléyìí àìfi àìṣe fẹ́ nìkankan lẹ́yìn ọlọ́run ọba o Muhammad sallallahu alayhi wa èyí tó ga jù nínú àwọn ìjọsìn tá a máa ń ṣe tó jẹ́ azahira èyí tó hàn sí gbogbo àwọn èèyàn wọ́n lẹ́ni asọ́lá ó ní ká máa kírun asọ́lá kásìmọ̀ ìyàwó náfìlà asọ́lá àdọ́mù ìbàdàtì òun ní ìjọsìn tó tóbi jù wà àfùdálù kùrùbàtì èyàn fẹ́ súnmọ́ lọ́hùn òun ló ní ọlájú kò sí ní tọ́tẹ̀rùn ìrun làkọ́kọ́ gbogbo ìjọsìn yòókù ń tẹ̀lé irun ni ẹ rí i pé gbogbo ìjọsìn pátápátá jìbìrìlì ló mú wá fún muhammad sallallahu alayhi wa sallam sọ fún muhammad pé kó wá sókè sámà kejì lọ́hùn kó wá gba irun níbi tí irun ní agbára dé irun náà ní agbára mùsùlùmí irun ní àṣírí mùsùlùmí irun ní àkọ́kọ́ ìjọsìn fún mùsùlùmí àìgbọ̀rọ̀ rá irun láre bọ́lá òun bá ti gba irun gbogbo tó kù lọ́lọ́run ọgbà ọlọ́run sọ fún anáàlú Qur'an إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. ọlọ́run ọba ní èmi èmi ọlọ́run èmi náà lọ́lọ́run o kò sí ọlọ́run ọba mi máa lẹ́yìn èmi ọlọ́run ọba. wà á kí mi sọlá tálí dìkìrì. káyọ̀sí máa kírun torí kẹ́lẹ́ bá a máa rántí mi a jẹ́ pé kálí bá a máa rántí ọlọ́run láti ń kírun ìrántí yẹn ọba kí àfikún rántí ọlọ́run ọba ń bẹ̀ tó fi kí tán jàmá mùsùlùmí ìrántí ọba kí tọ̀ rántí ọlọ́run bẹ̀ kì í sọ̀rọ̀ tọ́lọ́run gbà nítorí kò sáǹfààní bẹ̀rù tó ń kí àtẹnití ọ̀wá kírun jàmá mùsùlùmí ká máa ronú ọlọ́run lérí irun ká sì máa pàtàkì irun irun lágbára débi pé wọn là nábì odòkúnjọ kan abdullahi bin masoud ọwọ abba muhammad ó ní ayul amal ahabu ilallah ó ní iṣẹ́ olólùwọ́n fẹ́ràn jù anabi ní asọ́lá asọ́látọ̀ ala waqtiha kéèyàn máa kírun lásìkò rẹ̀ ọ̀rọ̀ méjì lọ́wọ́ ń bẹ̀ kéèyàn máa kírun kéèyàn tó máa kí ní àsìkò rẹ̀ òjísà muhammad sallallahu alayhi wa sallam anabi ní asọ́látọ̀ miftahu janna anabi ní sẹ́yìn rí irun òní kọ́kọ́rọ́ tá ìwà janna gbogbo ẹrù tó bá kú lọ́wọ́ tí o bá pọ́ọ̀sì rẹ ó gbogbo ìjọsìn tẹ̀yìn bá ṣe tí irun èèyàn bá dáa tẹ̀yìn òkèrò lásìkò àbẹ̀yìn òkè dáadáa èèyàn ní wà kọ́kọ́rọ́ àlìjánná nìyẹn wọn nígbà tá anábì fẹ́ kú anábì ní asọ́lá asọ́lá wa ma malakat aymanukum anábì ní irun o irun dọwọ́ yín o irun kẹ́ẹ̀ ti gbogbo àwọn èèyàn tó lọ́n bá kó sábẹ́ yín irun làdábì pariwo tó fi kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lé ní òsínlọ́mọ́ bí wọ́n bá ń pèrún yọmọ kò ní dìde kírun bí ìwé bá ń gbọ̀n yóò dàgbẹ̀ lóhùn bí ìtọ̀ bá ń gbọ̀n yóò dàtọ̀ lóhùn bọ́gà rẹ̀ bá ń pè lókè yóò dọ̀gà rẹ̀ lóhùn bí àlejò bá dé yóò lọ lè dá àlejò lóhùn bí wọ́n bá pè é yóò rìsífù kọ́ bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún torí pé wọ́n ń pè é bọ́lá ń bá wá pè é pé hayya ala sọ́lá ẹ wá kírun o tọ́gbọ́n ọgbọ́n ọgbọ́n ọlọ́run lójú wíńdò rẹ̀ nínú ọ́fíìsì o kò ní dọ́rọ̀ ọba nìkan lóhùn ilé a máa lè jà papọ̀ yẹn mọ́ mùsùlùmí èyàn máa ń ìrun ló ṣe jápọ̀ iṣẹ́ ò ṣe jápọ̀ jàmá mùsùlùmí gbogbo èèyàn tí máa ń ránù láre ọlọ́wọ́n jẹ́ yànjọ́ àlùkìyàmù ọlọ́wọ́n ọba ọ pàtàkì ìrun débi pé wọ́n wà lójú ogun ọlọ́run ìyá nẹ́bí ọyẹ kírun lójú ogun kí láàmú àwa ṣe táwọn pé ẹ̀sìn náà lè yí tà ń ṣe yìí náà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lẹ́ni àwọn ṣèyí ṣèyí àwọn olùdarí ilé ẹ̀kọ́ àwọn èèyàn táyà ẹ̀kọ́ káwọn èèyàn máa rí àwòkọ́ṣe dáadáa lára wọn wọ́n wà níbi ìkómọ láwọn ni ó lọ bí ẹrù wọ́n sì pèrún ńlọlẹ́ ọwọ́ sì débi pé ìyàwó tó bá lágbọ̀ọ́yé àbọ̀kọ rẹ̀ tálágbọ̀ọ́yé wọ́n fẹ́ àwọn afárálẹ̀ lójú agbo wọ́n sì lọlé kírun wọ́n sì padà sójú agbo ẹ̀rí wọ́n wá jókòó ti twenty naira twenty naira ọlọ́run ní kí àfa ọlọ́run ní mọ àánú rẹ̀ wá fàáfà ìgbà tẹ́ kírun tẹ́ dìde kírun ẹ̀yà àfa ní gbogbo àwọn ìyá tó ya gèlè níyàwó àti gbogbo àwọn ìyá tí wọ́n ń ṣe lọ́hùn ní ọjà wọn náà pàtàkì ìjọsìn nínú ọjà wọn wọ́n ti gbà pé alẹ́ jàǹbọ̀ nígbà ìyá àfa ti ń jàǹbọ̀ lójú wọn kọlọ mọ sábà tọ́ gbogbo wọn sọ́nà kọlọ ń pè wá sójú ọ̀nà ọlọ́wọ́n bá wọn sọ fún wa pé gbogbo wa ẹni tí máa ń jẹ ìrun papọ̀ ọlọ́wọ́n bá pàtàkì ìrun débi pé kọ́dà bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí lọ́wọ́ tí wọ́n bá pèrun àfa mi àni kílẹ̀ ń pèrun sísè ń ṣe wáàsí lọ́wọ́ ń pèrun kílẹ̀ ń pèrun fún gan ìjọba mùsùlùmí ọlọ́mọṣà tọ́ wa sọ́nà ọlọ́kadà ẹ̀kẹ́ náà fẹ́ẹ́ òun ní lé lọ ẹni tí ọ̀dá lóhùn yẹn ọwọ́ rẹ̀ lówó <laughs> ẹni bá ti wá nígbàgbọ́ ní ọlọ́run ẹni bá ti pèrún ń dìde lọ́ọ́ lè kírun nìyẹn ẹni tí wọ́n ti jàrún pọ̀ kí ọlọ́run bá sọ. fawailul lil musallin. ọlọ́run bá ní ìbínú mi àti ègbé mi kó máa bá gbogbo àwọn ènìyàn kan tí wọ́n ń kírun. alladhina hum an salatihim sahun. àwọn tó jẹ́ pé wọ́n máa ń jàrún papọ̀ ni ọlọ́mọṣà ń bẹ̀ ẹ̀gbọ́n wọ́n lè máa wọ mọ́tò kán máa ṣèyàwó kán máa bímọ kán máa ṣe gbogbo nǹkan o ọlọ́run sì ń bínú sí wọn ẹni tí ò wá kíra ara ńkọ́ ọlọ́run sàpè wá sójú ọ̀nà o nínú àwọn ìjọsìn asiyam òun náà ni ká máa gbà wẹ̀ fọlọ́run ọlọ́run máa pa fẹ́ràn oúnjẹ ọlọ́run wá wò pé nínú oúnjẹ àtòun ta la fẹ́ràn jù ọlọ́run wá gbé àwẹ̀ kalẹ̀ pé ẹ fi bí panu nítorí èmi ẹ fẹ́ràn kùnrin ẹ sì fẹ́ràn èmi ọlọ́run ẹ wá fi quran يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo ṣe àwẹ̀ Ramadan mo ṣe ní ọ̀ranyàn ọ̀ranyàn nìyẹn ó yàtọ̀ sí àwẹ̀ Àlàmísì àti Monday ọ̀ranyàn ní Ramadan àwẹ̀ súnà tó ń bẹ alamisi ń bẹ njọ mande ń bẹ njọ mẹ́ta láàrin oṣù ń bẹ thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run àmọ́ fi súnmọ́ lọ́ni anabi yẹn ni tó bá gba àwẹ̀ jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá jọ́ kẹẹ̀dógún ní ojú oṣù tọ̀run anabi ni ká anamọ sọ ọmọdé arakunla gbígbà tó fi gbogbo ayé rẹ̀ tó fi gbàwẹ̀ ni tó fi gbogbo ayé rẹ̀ tó gbàwẹ̀ anabi tó sọ fún wa pé bàbá fẹ́ gbàwẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ gbàwẹ̀ anabi ni kharu ní àwẹ̀ tó dáa jù òun náà ni àwẹ̀ Ànábì Dáúdà yasumu yawma yuftiru yawman yó jẹun léni yó gbààwẹ̀ lọ́la yó jẹun lọ́tùnla yó gbààwẹ̀ ọjọ́ mẹ́rin yó jẹun ọjọ́ márùn yó gbààwẹ̀ ọjọ́ mẹ́fà bá Ànábì Dáúdà ṣe máa ń gbààwẹ̀ nu ìwọ náà máa gbà bẹ́ẹ̀ bá wọn kọ́ lágbára rẹ̀ àmọ́ kí ẹ sọ̀rọ̀ àyàn léyìí àtijọ́ mẹ́ta láàrin oṣù eléyìí ni àwẹ̀ ti sunna ti Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwẹ̀ àdádálẹ̀ tí ọ̀dà tá a gbọ́dọ̀ máa bá wọn gbà àwẹ̀ rájàbù gbogbo àdìsí tó wá lérí àwẹ̀ rájàbù àdìsí tó lẹ́sẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀ àwọn afẹ́sìn ní irọ́ ni wọ́n pa máa nàbì ẹni bá ní àwẹ̀ rájàbù ń bẹ nígbà téèyàn ní àwẹ̀ rọ̀bí làwà ní bẹ ni àbí àwẹ̀ sọ́fàrù oye ẹ má dẹ̀sìn ló máa yàn lọ́wọ́ táwọn bàbá bá ṣe ń gbà tẹ́lẹ̀ ẹ já gbà pé àwọn ẹnu bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ àmọ́ ni wọ́n ṣe sọ̀rọ̀ ọlọ́run sì fẹ́rí jì wọ́n torí pé bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ àmọ́ ni àfẹnitọ́ bá rí inú wọn tọ́sagídí nìkan ló àmọ́ gbogbo àwa tá mẹ́lẹ́ ní àwọn àwẹ̀ kan tá a máa ń gbà àwẹ̀ biribiri biribiri òun náà ni àwẹ̀ ká má jẹun àwẹ̀ biribiri ò ní jẹun ò ní jẹ sààrì jọ mẹ́ta kò ní jẹun kò ní jẹ sààrì jọ méje ìgbà tí o ti jọ kẹjọ ọyẹ yóò ti di àlìjọ̀nú tí wọ́n máa wò wáyìí ìgbà tó fi dijọ́ karùn gan-an tí ò ní lè tọ̀ mọ́ ẹni tí ò jẹun máa ń tọ̀ ẹni tó sì jẹun kò ní ní stamina kò ní lálàáfíà ra, sẹ́lẹ̀ yìí náà lọ́mọ síláṣí náà lè kírun jùmọ̀ yóò dòkó nulẹ̀ yọ̀ máa wò sùbáyì anábìrin ìyá kò wọlé wisọ́ọ̀là anábìrin náà dọ́wọ́ yẹn gbọ́dọ̀ dáwò àwọn ìwisọ́ọ̀là Abu Hurairah ni náà rasul anil wisol anabi kọ fáwọn pé ẹnìkan kan gbọ́dọ̀ gba àwẹ̀ biribiri àwẹ̀ ká má jẹ sàrí ká má jẹ sínú inú àwọn ọbẹ̀ tí ọ̀dà ńlá àwẹ̀ àwẹ̀ àwẹ̀ funfun wọ́n fẹ́ jẹ sàrí ẹ̀kọ́ lọ́jẹ wọ́n fẹ́ sínú ọjà rice tí ò lọ́bẹ̀ white rice tọ́ba fẹ́ jẹun lóru ó di dìgbà tó fi gbà wẹ̀ yẹn nǹkan fúnfún lọ́ọ́ máa jẹ ta ló ṣe lé wọ̀ ta ló ṣe ẹja lé wọ̀ fún ta ló ṣe kó lé wọ̀ fún ta ló ṣe ẹ̀fọ́ lé wọ̀ fún àwọn àwẹ̀ yìí àwẹ̀ àdádálẹ̀ ni ànábì sallallahu ní gba àdádálẹ̀ lọ́wọ́ wa àbáwẹ̀ jọjúmọ́ nìkan àfi kọ́ gbà níjọ́ alamisa àti jimá àbí jimá sátọ̀dé eléyìí làwọn sunna àyígbà àwọn ìjọ jimá nìkan nídìí bẹ́ẹ̀ ọlọ́mọsá fi wá mọ̀nà. ẹ inú àwọn ìjọsìn zakatul mal òun náà ni ká mú nínú dúkìá wa owó tẹ́wọ́ jẹ́pẹ́ wa nìkan la ṣiṣẹ́ ká wá mú ká wá fi sànù tálíkà tí ọba wa ṣiṣẹ́ kí ìṣòro lè kú ònú ayé ẹ̀ ká lè nu omijé ojú kúrò ní ojú rẹ̀ pẹ̀lú owó tí mẹ́lọ́wọ́ oní zakat ọ̀ràn yẹn zakat yìí o gbogbo ẹ lọ lè béèrè lọ́wọ́ àwọn àfáà súnà pé iye báyìí lẹ ní tọ́dún kan ti yípo bá ṣé sàká wà bí ọ̀wọ̀ nítorí pé wàhálà ń ba yín ẹ̀sìn mà gbogbo mọ́tò ti ń dànù yìí àyọ̀sàká ni gbogbo àárẹ̀ ti ń dé yìí àyọ̀sàká ni àyẹ̀dẹ́fọ̀kànbalẹ̀ lérí owó ẹ lówó tẹ̀ gbádùn mọ́ àyọ̀sàká ni àyẹ̀sọ̀ká yìí ń dá wàhálà alẹ̀ lọ́dẹ́ kí tọ́jú ọgbọ̀ àyẹ̀sọ̀ká ló di àlùbárà ọgbọ̀ àyẹ̀sọ̀ká ló di pọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù owó alóde wọn ò ní dìde ìmáàmù táwọn àyẹ̀sọ̀ká fún yóò dókòó bíi kọ́mọ two five jẹ́mọ́ mùsùlùmí ìsàká yìí ó ṣe pàtàkì ẹni tí ó bá wá yọ ìbá ìbá ṣe sàrà ten million kọjá pé hundred thousand ìsàká rẹ̀ ọlọ́wọ́n bó fi àjẹ́ńdà kìámà ẹ ló lọ́wọ́ ọ̀pọ̀ yín náà ṣe kì í ṣe pé àwọn ló débẹ̀ àwọn aláhùn bẹ́ẹ̀ wo tí wọ́n fẹ́ na àyùmọ̀ kan ló pọ̀ jù nítorí owó tẹ̀ fi ń tọrẹ gan tẹ̀ fi sadaka ọ̀fẹ́ ìdòwò sàká gan lọ àmọ́ ẹ̀ dàníyàn sàká sí bẹ́ẹ̀ bá ti dàníyàn sàká sí ẹ̀ ní sàká sàdákà àti sàká ọ̀tọ̀ọ̀tọ̀ ni sakati òun níye tó wòyàn wọn àwọn àlùfáà ní tí èyàn bá ti ní eighty five grams of gold eighty five grams of gold ó lọ sọ́jà pé èló wọ́n ń ta eighty five grams of gold èló wọ́n ń ta góòlù tó wọn ìwọ̀n eighty five iye tí wọ́n bá ń ta iye ìyẹn ni sàkáwọ̀ lọ́dún olówó kan owó yẹn wà nílé owó yẹn ọdún wa yípo ọdún kan yípo lórí owó yẹn ọwọ́ de owó tí wọ́n ń ta eighty five grams of gold àwọn àlùfáà ní ọyọ sàkà ń bẹ̀ ọ̀dà sí forty ìmọ̀ mùsùlùmí ìdá kan òun náà ní sàkátì lẹ́ẹ̀kan lọ́dún àwọn àlùfáà ìsìn wọn àbíkọ́ da sí mẹ́wàá ẹyọ ọ̀kan nínú mẹ́wàá yẹn ó da sí mẹ́rin ọ̀kan nínú mẹ́rin yẹn ó ní zakati bákan náà ní méjèèjì ọlọ́mọṣà tọwa sọ́nà o ẹ̀já béèrè o torí àdánwò dé bá owó tí wọn bá yọ sàkà ń bẹ̀ ọlọ́mọṣà fi wá mọ̀nà sadaka òun da ẹni tó wo tí ọba wọ sàkà kọ́ máa sànú àwọn èèyàn máa yá àwọn èèyàn lówó ọba yá èèyàn lówó lẹ́ẹ̀mejì ànábì tó ń tọ́ wọn sì dáwó náà padà fún ọ ọgbàládà pé bùn ní ọ̀kan nínú owó yẹn owó yẹn dínkù tẹ́yìn bá ń tọrẹ ẹja sànú àwọn èèyàn ẹja náwó fáwọn èèyàn ká sànú àwọn tálíkà nínú àwọn ìjọsìn hajj bẹ́tẹ̀ lahil haram ká dìde lé ká gbéra ká wọ plane ká gba visa ká ra tíkẹ́ẹ̀tì ká wa kọrí sínú maka ká lọ lè jọ́sìn fọlọ́n hajj ìjọsìn ni ẹni bá ń ṣe gbogbo sẹ́tà ń ṣe ní àjì pátápátá àjọṣe fọlọ́ ni. walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila. ọlọ́run bá ní káwọn èèyàn wá kó wá sílé mi ọlọ́run kó wá bẹ mi ọlọ́run bá wò kó wá ṣèjọsìn maka àti madina àti musdalifa àti arafa àti mina kó wọ́n wá síbẹ̀ ọlọ́run ní ìjọsìn ni ó sì dọ̀ọ̀ràn yẹn lérí gbogbo wọn o ẹni bá lágbára nù ọlọ́run ní ọ̀ràn yẹn ní fún o gbọ́dọ̀ mọ́ lọ gbogbo àwọn olówó tá à ń pè àlè yọwó nu business àlè yọwó bàbá yà ò ní fowó lẹ̀ ọlọ́run obìnrin jáde kìá mọ́tò ọba lọ́mọ́kà nídìí bẹ́ẹ̀ ìjọsìn ni o nínú àwọn ìjọsìn tí azahira tá a mọ̀ wò báyìí adábò lè la tá a bá fẹ́ mú ẹ̀dá tọ́lọ́run dá lẹ́ran tá a bá fẹ́ pa kápá fọlọ́ nìkan bisimilah allahu akbar ọ̀fẹ́ jẹran ni bisimilah allahu akbar èyí ń da ọ̀fẹ́ ṣe kuma ọ̀pẹ̀ràn kuma tó bá dé hajj ọ ẹran àdáyà ń bẹ tọ́wọ́ fi tuyọ́ tọ́jú ara ṣe hajj ọlọ́run ló pa àwọn ẹran yìí òun náà ni ẹran tọ́lọ́run ọba ṣẹ́ẹ́rí gbogbo ẹran míì tá a máa pa sí diọ́sà ìdí eh, àbáǹpa fáyé àbáǹpa fún Ògún àbáǹpa fọ̀ṣẹ́ àlìjànú ni èèyàn máa ń pọ̀ṣẹ́ èèyàn máa fẹ́yìn bá ti ń pẹran sídìí ọ̀sẹ̀ àlìjànú ni ń pèsè kíni ni ń pẹran fún káwọn àlìjànú bẹ́ẹ̀ tó wà ń kan táwọn bá ti rí pé ó ti pẹran fáwọn wọn wà mọ̀ jíṣẹ́ fún ọ bọ́lọ̀ bá fẹ́ àwọn ti mọ̀ pé àwọn ti gbà síláàmù lọ́wọ́ rẹ̀ tó ló ti dẹ́lẹ́bọ̀ wọ́n bá ti ṣẹbọ Ọlọ́run ló dá ẹni bá sì dá nǹkan ló yẹ ká pa nǹkan yẹn fún èèwọ̀ nínú Islam rasulu ní làánà Allahu man dábàá lẹ́gẹ́rì la gbogbo ẹni tí máa ń pa abẹ̀mú abẹ̀mí ẹni tí máa ń pa ẹran abẹ̀mí fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́wọ́n ba ọlọ́wọ́n ma làánà rẹ̀ ọlọ́wọ́n ma bínú sí ni nítorí ọlọ́run ló dẹ̀mí ìwọ wa ń pa fóòsàn tàtàrà pé òun bẹ̀rù òòsàn yẹn àbí òfẹ́ gbàǹkan lọ́wọ́ òòsàn yẹn ọwọ́ ń pẹran fún pé sọ́gbẹ̀ran kó fún mi nìkan báyìí sọ́gbẹ̀ran kọ́dà bòbò mi ọlọ́wọ́n ma bínú lókè ni ìgbésẹ̀ dẹ́nu mọ̀ dáńtẹ́ pa yẹn ebi lọ́yẹ kẹ́ pa fún ibi tá a ti ma pẹ́ náà jò náà ni àárẹ̀ àbáwọn wọ́ ma àbáwọn owó ọ̀nà mẹ́ta ni lọ́pọ̀ jù ẹ mẹ́rin wá ẹ mẹ́rin wá wá ní ọ mẹ́rin wá bì kan ẹ lè bó sani o nínú àwọn ìjọsìn kẹràtúlù Qur'an kàmá kàlù Qur'an bí alukura nínú ilé rẹ bu dáa wípé iye tí ma kà lójoojúmọ́ ni bẹ́ẹ̀ bá ń ka yẹn jọ́sìn fọlọ́ ni alábìnrin máa ń kọ́ra arafa min kitabillah gbogbo ẹni tó bá ka arafi kan nínú tẹ̀rẹ̀ ọlọ́run falahu asana onítọ̀ wọn ma ṣe kíni yóò ma gbà láada wàlá asana tó bẹ aṣọ amúthaliya arafi kan láda mẹ́wàá ni wọ́n fún bisimilahi rahman rahim láda one hundred ninety one hundred ninety rewards one hundred ninety rewards lọ́wọ́ mẹ́ ìmọ̀ mùsùlùmí láda one hundred ninety lọ́wọ́ àmì bẹ́ẹ̀ bisimilahi rahman rahim nínú àwọn kátà àfin jésù fọlọ́wọn ọba nínú àwọn ọ̀rọ̀ ẹnu kẹlímàtú la ilaha illallah kàmá pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah anabi afudal zikir la ilaha illallah èyàn fẹ́ dárúkọ ọlọ́run ọ̀fẹ́ rántí ọlọ́run pẹ̀lú ẹnu rẹ̀ anabi tó dáadé tó yẹn lè máa wú jáde lẹ́nu la ilaha illallah la ilaha illallah anabi musa ó lè bọ́ ọ́nú ọlọ́run fún mi ní ọ̀rọ̀ kan tí ma fi rántí rẹ̀ tó ga kúlò ìbádìka yakunun anabi musa ni gbogbo àwọn ẹrú rẹ ní sẹlẹ ilaha illallah àdó tó fún mi ní mi tọ́ga ah ọlọ́run ni kò sí ìtọ́ga tó nítorí pé gbogbo tó wà láyé tí wọ́n bá kó sínú òṣùwọ̀n kan tí wọ́n la ilaha illallah ọ̀yọ̀ kan tẹ̀yìn bá wí tí wọ́n kó sínú òṣùwọ̀n kan làmá láti bí hinna la ilaha illallah la ilaha illallah yóò sì tẹ̀ sunwọ̀n gbogbo tí mi láyé kéèyàn gbọ́n ọlọ́run gbogbo tó wà láyé àbí kéèyàn la láyé lọ jàmá kẹsì láyìlá ìlàlá òtẹnu láyìlá ìlàlá láyìlá ìlàlá òkèsè lómi láyìlá ọlọ́run tá a san àfọ ọlọ́run tọ́wọ́ máa pariwo láyìlá ìlàlá ọ̀sán bẹ́ńlé láyìlá ìlàlá ìgbàdí bẹ́ńdì láyìlá ìlàlá òun wẹgbẹ́ àwọ láyìlá ìlàlá òun sàjẹ́ láyìlá ìlàlá gbogbo nǹkan ló ń ṣe láwọn ẹbọ láyìlá ìlàlá oyè kò kọjá inú rẹ nítorí ó ti takora wọn nídìí bẹ́ẹ̀ nínú àwọn kátà mọ̀fín jọ́sìn fọlọ́hún òun náà ni kẹ́límà méjì kan anábì ní kẹ́límà táàní anábì ní gbólóhùn méjì kan bẹ́ẹ̀ káfí fatáni alẹ́ lẹ́sàní ó fúyẹ́ lérí àwọn fẹ́kí látàní fílímì zan àmọ́ wúwo fílímì zan inú sùn lọ́dọ̀ ọlọ́run subhanallah alhamdi ọ̀kanu subhanallah alazim anabi ni kéèyàn máa wí ó tóbi wájú ọlọ́run subhanallah subhanallah alhamdi subhanallah alazim subhanallah alhamdi subhanallah alazim anabi ni sọ̀rọ̀ subhanallah alhamdi anabi ni subhanallah alhamdi nìkan tó ń tẹ̀ jẹ́yọ̀ kan yẹn anabi ni tó bá ka ọgọ́rùn-ún lójúmọ́ abọ́ka aláàárọ̀ ni abọ́ka adérọ̀lẹ́ lámúyá àti ahadum yawm al-qiyamati bi afdala mimma ja'a bihi ẹnìkan ò ní kọ̀ọ̀kan mi wà ọdún ọlọ́run bá tọ́lọ́lá tó ẹni tí sọ̀rọ̀ subhanallah wa bihamdi ọgọ́rùn kan láàárọ̀ ọgọ́rùn kan nírọ̀lẹ́ eléyìí ni àwọn ìjọsìn nínú àwọn nǹkan tá a máa fi súnmọ́ lọ́wọ́ bá òdìsílá muhammad sallallahu alayhi wa sallam jọ kan wọn ni wọn kásùbà tán wọn wá fi ìyàwó rẹ̀ Juwairiya ọ̀kan náà àwọn ìyàwó ànábì òǹgbà tó wọn kásùbà tán nínú yàrá rẹ̀ ó dòkó níbi tí máa ń dòkó ń darúkọ Ọlọ́run ànábì wá jáde ànábì tó wọn wọlé padà lẹ́yìn ìgbà tó ń yọ ànábì sì ànábì ní oṣù tún ń pè ó sì ń darúkọ Ọlọ́run látàárọ̀ ah ẹmọ kúṣẹ́ o ànábì ní àmọ́ lẹ́nu ìgbà tẹ̀mí wọlé padà yìí mo ti wí gbólóhùn mẹ́rin kan lẹ́ẹ̀mẹ́ta tá a bá gbé gbogbo ohun tó ń sọ látàárọ̀ tá a bá gbé sínú tèmi ti tẹ̀sùn ogun tó ń sọ látàárọ̀ òun náà ni subhanallah wa bihamdihi adada khalqihi wa ridọ nafsihi wa sinata arshihi wa midada kalimatihi ìmọ̀ mùsùlùmí àwọn tá a bá ma ká kọ́ ọ ẹja kọ́ ọ ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ anabi lọ́lọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ kọ́lọ́ mọ́sá fìwá sí gòńgẹ́ dáadáa nínú àwọn ẹ̀ka jọ̀sìn tẹ́tọ́ bá fẹ́ sin lọ́hún ọ̀fẹ́ sin lọ́hún ọba máa ṣe astagfurullah astagfurullah wa atubu ilé al istigfar ká máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run ẹnìkan ò lè wà lìjánná o àfẹnẹ́ lọ́ọ́ máa foríjì àwọn alfẹ́sìn wọn ní bọ́lá bá ní gbogbo ọmọ wọn náà lọ́ọ́ wọn ní kò sẹ́ni kan tí wọ́n padà pé ọlọ́run kí mo ṣe kò sí olótọ̀hún ní gbóntọ́ lọ́nda ọlọ́run mọ́sá àforíjì ni nínú táwọn máa fi joseph ọlọ́run òun náà ní ká mọ̀ wá àforíjì àsìkò tó wá dáa jù ńlá àsìkò ooru àsìkò sàárì ọlọ́run ròyìn àwọn ẹni ọlọ́run alukur'an. wabil ashari hum yastaghfirun. ọlọ́run bá ní àwọn ẹni ọlọ́run àwọn àlíyé ọlọ́run àwọn ẹni ọlọ́run lọ́kùnrin lóbìnrin lásìkò sàárì ẹ bá wọn bí wọ́n ká sí inú ilé pé astagfirullah astagfirullah wa tubi ilẹ̀ astagfirullah wa tubi ọlọ́run fẹ́rẹ́ jẹ́ mi o mo túbà ọlọ́run fẹ́rẹ́ jẹ́ mi mo túbà inú tẹ́yìn máa fi súnmọ́ ọlọ́run ní kéèyàn máa ṣe kẹ́tàràtò istighfar kéèyàn máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àforíjì tá a ti sì tọrọ kọ́mọ̀jà àforíjì àfikàn ń fẹnu sọ tá àrẹ́dì àti kéńjì àrẹ́dì àti yípadà wọn náà fúnra rẹ ọ̀rẹ́dì àti fàgbèrè a ti ọ̀rẹ́dì àti folilẹ̀ ọ̀rẹ́dì láti fi gbogbo àwọn ṣẹ́ bílẹ̀ ọ̀wọ́n àti àṣà àfúlà ten million ọlọ́run ọmọ wọ̀ọ́ràn báyìí ní pé òdì rẹ́dì àmọ́ àwọn tán rẹ́dì fọlọ́run fáwọn fẹ́ wá foríjì àwọn òṣèlú padà síbẹ̀ mọ́ ọlọ́run wọn foríjì wọn torí wọ́n ń sin wọn ọlọ́run ọba aláàni ọlọ́run sàn foríjì ẹni kọ̀ọ̀kan wa o nínú àwọn ìjọsìn asọ́látò alẹ́nàbì kéèyàn máa tọrọ ìkẹ́ àti gẹ̀ fún muhammad sallallahu alayhi wa sallam muhammad lọ́gá wa olùjíṣẹ́ kì í sọ ọlọ́run kì í sì sì máa lẹ̀ ọlọ́run ọlọ́run ló kò sẹ́ni tọ́lọ́run fẹ́ràn tàbí Muhammad sallallahu alayhi wa sallam anabi wa ni ẹ máa tọ ìkẹ́ fún Muhammad bẹ́ẹ̀ bá ń tọrọ ìkẹ́ fún Muhammad èmi ọlọ́run ọba ó sì máa sànú ẹ̀yin náà ọlọ́run sọ nínú Al-Qur'an. إن الله وملائكته يصلون على النبي ọlọ́run ọba ní èmi àtàwọn màláíkà à ń tọrọ ìkẹ́ fún Muhammad ọlọ́run ìkẹ́ àsàlátù tọ́lọ́run ẹgbẹ́ ọlọ́run rántí ànábì láàrin àwọn màláíkà rẹ̀ sí dáadé pé mi ni ọlọ́run rántí rẹ̀ láàrin àwọn màláíkà àwọn màláìka tọrọ àdúrà fún anabi muhammad méjèèjì wá ń jẹ́ àsàlátù nínú túmọ̀ ọlọ́ba wa ní yá ayọ́ alladhina amanu. yá ayọ́ alladhina amanu sallu alayhi wa sallimu taslima. ọlọ́run bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo pátá ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún muhammad sallallahu alayhi wa sallam àṣẹ ọlọ́run ìjọsìn ni àmọ́ àsàlátù táwa ṣe ibi tíṣẹ́ wà nù àsàlátù wò lànà bìnrin àṣe tabalẹ̀ wò tafsiri baba wa ibn kathir wọ́n ṣàlàyé fún wa. ànkà bùn àjùrọ̀ radiyallahu anhu qal. látọ̀dọ̀ ká bùn ajira ọlọ́nkọ́ bá kẹ́ wọn. lamma nazalat inna allah wa malaikatahu yusalluna ala nabi. baba ń sọ pé nígbà tí aya yìí sọ̀kalẹ̀ àwọn táwọn wà lẹ́gbẹ̀ẹ́ anabi náà sọ̀rọ̀ yìí nígbà tí aya yìí sọ̀kalẹ̀ inna allah wa malaikatahu yusalluna ala nabi náà. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما nígbà tí aya yẹn sọ̀kalẹ̀ aya tí wọ́n kà yẹn. قال قلنا يا رسول الله. àwa sọ fún anabi pé. قد علمنا السلام عليك. a ti mọ̀ bá a ṣe máa sálámà sọ asalaamu aleyka ya rasulallah a ti mọ̀ bá a ṣe máa sálámà fún. وكيف الصلاة عليك. bó o la ṣe máa ṣe àṣàlátù fún. قال قولوا. anabi ni ẹ máa sọ pé wọ bàbá ìmáàmù máa gbọ́ o bàbá àfà àti gbogbo àwa jẹjẹ mùsùlùmí lódodo lọkùnrin lóbìnrin ànábì ni kúlú tẹfẹ tọrọ àdúrà fún mi àfẹ tọrọ àsálàtù fún mi kúlú ẹ máa sọ pé. allahumma salli ala muhammadin. ọlọ́run bá wa ṣe ìkẹ́ rẹ fún muhammad. wa ala ali muhammadin. àti gbogbo àwọn ẹbí muhammad. kama sallaita ala ibrahim. gẹ́gẹ́ bí ìwọ ọlọ́run bá ṣe ṣe ìkẹ́ fún ànábì ibrahim. wa ala ali ibrahim. àtàwọn ẹbí ànábì ibrahim. innaka hamidun majid. wọ́n náà lọ́ba tá máa yìn wọ́n lọ́ba tá máa dúpẹ́ fún. وبارك على محمد بوا سالكم البركة في محمد وعلى آل محمد أتعوى يبي محمد كما باركت على إبراهيم يجب أن البركة لدي النبي إبراهيم وعلى آل إبراهيم أتعوى يبي النبي إبراهيم إنك حميد مجيد ولون لباتيا ما يتاسي مكبتو بي تو بيروكو سيني أري أري ننو almujalladu salis. ìdí ẹlẹ́kẹta ẹ fi hàn àwọn yẹn kí wọ́n rí ìdí ẹlẹ́kẹta. sọfà sitimia wà eh. arba wa sitin. ẹ eh, wọ́n ní kálọ̀ lè wo page six hundred sixty four ibẹ̀ ni àná ni rasulu ti ń ṣàlàyé pé àṣàlátù tẹ́ ṣe fún mi ni kò ní ìdí àti mú jiyàn mọ́ àṣàlátù kan ló dáa jù ọ̀kan ọ̀dá ọ̀kan lẹ́tọ̀sùn ọ̀kan ní anabi ọ̀kan ní wọ́sẹ̀ limu ọ̀kan ní wọ́sẹ̀ limu muhammad ó tún wá yọ sáwọn kan lójú oorun wọ́n tún wá kọ́ wọn lásàlátù míì sítórí nu ọ̀rọ̀ ojú oorun ọ̀wẹ̀sìn ìbádàtù sálàfù àwọn ẹni àṣewájú tí wọ́n ti jọ́sìn fọlọ́wọn ọba àwọn ẹni àṣewájú ẹja mú méjì wá mẹ́ta nínú àwọn ìròyìn wọn alákọ̀ọ́kọ́ náà ni òjísà muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí wọ́n jọ́sìn láyé kò sẹ́ni tó jọ́sìn tà nábì yàwá isa ni ànábì ọ̀yẹ́ náfìlà fà lóru àtàtàfà tọ́ra kọ̀dàmá o gìgísẹ̀ rẹ̀ yóò sì fọ́ pẹ́pẹ́ látara ìdìde lóru fún ọlọ́wọ́n ba ànábì muhammad sallallahu alayhi wa sallam òdẹ́fà olóhùn kírun lẹ́yìn ànábì njọ́ ó ní ànábì kan ni òun rò pé bí ọgọ́rùn-ún àyà ní odò ọ̀pàdé bákàrà ànábì tó fi sọ́tò nìsa ó tún fi lé ànábì tó fi sọ́tò alimuran ó tó fi lé àwọn wa dúró bẹ́ẹ̀ súrà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mí ọba kà á yọ ọgbà yẹn wákàtí méjì ó ní ànábì wà lérí dúró lérí láàrin wákàtí méjì tànábì yẹn náfìlà lákàlà kọ́kọ́ ó ní bàtà ànábì rúkú ó ní ìrúkú ànábì sallallahu alaihi wasallam wakana ruku o nahwa kiyamihi ìdìde tá anabi dìde yẹ ó dìde láàrin wákàtí méjì lápẹjúwe anabi tó wá ruku ó ní dèdé àsìkò tá anabi ló ń bi ìnàró dèdé àsìkò yẹn náà ló ló ń gbà tí ó ruku Udhaifa ó ní wa kana sujuduhu qariban min qiyamihi. ó ní ìgbà tó bá feri kalẹ̀ gan-an ó ní díẹ̀ lókù tó fẹ́ súnmásìkò tó fi dúró Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́n ti feri gbogbo ẹ̀ṣẹ̀ ìjọsìn rẹ̀ ká máa jọ́sìn fọlọ́n ọ̀kan nínú àwọn sàhábà wọn pè ní Sa'id ibn Musayyab ọyọ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó ní òun bá gbé ọ̀dọ̀ rẹ̀ lòun sì gbé ó ní manu di alẹ́ sọ̀láàtì mundu arba'ina sanatan illa wa Sa'idu fil masjid ó ní eh, Khadim ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Saheed ń sọ pé ogójì ọdún wọn ò ní pèrun àfi kó jẹ́ pé Saheed ibn Musayyab ó wà nínú mọ́sálásí wọ́n máa ń pè nínú mọ́sálásí ní ogójì ọdún forty years nínú àwọn tí wọ́n máa náwó fún ẹ̀sìn Islam ó ní Uthman bin Affan wà ó gbé ọgọ́rùn mẹ́ta rànkúnmí kalẹ̀ pẹ̀lú nǹkan ìjà tí wọ́n fi lọ sójú ogun jẹ́mọ́ mùsùlùmí ọgọ́rùn mẹ́ta rànkúnmí pẹ̀lú nǹkan ìjà rẹ̀ rànkúnmí kọ̀ọ̀kan pẹ̀lú nǹkan ìjà ni bó ṣe wáá jẹ́ èèyàn tí máa náwó fẹ́sìn tó ìyàwó rẹ̀ nígbà tí wọ́n pa Usman ìyàwó rẹ̀ ní kọ́tàtùmùhù ẹ pa arákùnrin yìí fàyínnahu la yuhi layla kulla bil Qur'an bó ṣe wáá yìí alukur'an ni máa ń ka yípo gbogbo òru wọn náwó lọ́sàn-án wọn ka alukur'an lóru báwa bá ti lówó sí bá ti ń ní wọn mọ́sálásí mọ́ àbá ti pè sí lọ́ńchì àbẹ pè sí ìkówójọ ó fún ten thousand kò ní wọn mọ́sálásí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àwọn ẹ̀ráyè tí wọ́n bá ń pèrún ló sì máa bí wọn àníkìlẹ̀ ń pè òun sísè ń disturb wọn jóun ráyè sùn inú àwọn olùjọ́sìn fọlọ́wọn bá òní Abu Huraira gbogbo alámọ̀ afáàlájì sí ni Abu Huraira ta wí yìí ọ̀kan nínú àwọn afẹ́sìn ó ló Abu Uthman An-Nahdi ó Abu Huraira alálejò ó ní òun wá rí i pé gbogbo àti wọ́n lò lọ́dọ̀ wọn lò ọ̀sẹ̀ kan lọ́dọ̀ wọn kò sígbà tó wọn jí inú kó wọn bá Abu Huraira kọ́ ọmọ yẹn náfìlà àbí kó wọn bá ọmọ ọ̀dọ́ rẹ̀ kọ́ ọmọ yẹn náfìlà àbí kó wọn bá ìyàwó Abu Huraira kọ́ ọmọ yẹn náfìlà àbúrò rẹ̀ wa sọ pé ọlọ́run ṣe rọrùn fáwọn ni nínú ilé àwọn o nínú ilé àwọn èèyàn ní kalẹ̀kùn báyìí kókó salamu aleykum kọ́mọ̀ṣẹ́ nìkan tí ó dá lóhùn nítorí pé àwọn ọmọ ń pinra wọn ni bí ọmọ ọ̀dọ́ bá ṣe náfìlà tó bá di ìdákanu mẹ́ta yóò sinmi ìyàwó yóò jí ìyàwó ìyàwó náà gbé òun náà ka òun náà ṣe di di ìdákejì òun náà sinmi àbúrò rẹ̀ náà wá gbé láti ìdákẹta yóò bá dàsùbà yóò wá di gbogbo wọn àjò kásùbà báwọn yẹn ṣe ń sin lọ́wọ́ bá ní ìjọsìn níì ká dìde lóru táwọn èèyàn ti sùn tá à gbádùn oorun ká wá dájú kọ Allah ọba tí ń bẹ lókè sàmà tó ń sùn. nínú àwọn ìjọsìn wọn pe nìkan ní Muhammad al-Munkadar Muhammad al-Munkadar yìí wọn ní nka alukura níjọ kan ọwọ́ débi àyà kan nígbà tí ń kírun ó ní wa bada lahum min Allahi ma lam yakunu yahtasibun bàbá bu ẹkún Ọlọ́run bá sọ pé ibi tí ń ti yọ sí ọ̀pọ̀lọpọ̀ yín jọ́lì kìyàmọ̀ ibi tẹ̀ fọkàn sí ni tẹ́ rò pé ń béèrè ní béèrè lọ́wọ́ yín irú ìyà rò pé ń fi jẹ yín ní fi jẹ yín jọ́lì kìyàmọ̀ tẹ́yìn tẹ́ bá sin Ọlọ́run bá lọ́ba bẹ̀rẹ̀ sí sunkún ìyàwó rẹ̀ ọba lọ́ọ́ di pé ọ̀rẹ́ rẹ̀ náà Abu Hazim Abu Hazim bade, dé lọ́ba ní kíni pọ́lẹ́kùn Muhammad Muhammad náà gbọ́dọ̀ lọ́wọ́ ní ọ̀bàdà aláhùn mi náà lọ́yìn ma lam yakunu yahtasibu ọlọ́run níbi táàrọ̀ lòun ti yọ sí wa ní Abu Hazim na bá tún bẹ̀rẹ̀ kún ìyàwó wa ní ìwọ́ta ní kọ́wá rẹ̀ ọkọ wa lẹ́kùn lọ́wọ́ náà bá tún sunkún ọ̀nà ọ̀rọ̀ yìí tẹ́kùn lọ́wọ́ náà bá tún pe pé nbọ̀ làmọ̀tọ́ lọ́wọ́ ti yọ sí wa ní alikiyama jẹ́mọ̀ mùsùlùmí ìjọsìn ní pẹ̀lú fawaidul ibada ina àwọn àǹfààní tẹ̀yìn mọ́ ní tẹ̀yìn máa ń jọ́sìn wilayatullah èyí ó di ẹlẹ́ẹ̀kejì alikarama ọlọ́run máa ń ṣiṣẹ́ ìyanu lọ́wọ́ yàn tó bá wù tó bá wù iṣẹ́ ìyanu lé nísìnyí o ti dàrú lásìkò anabi musa aleyhi salatu wa salam fi àwọn àwọn ológun fìràwọn náà wọn ṣiṣẹ́ ìyanu àwọn náà sọ okùn dejò anabi musa òun náà sọ ọ̀pá lẹ̀ òun náà sọ ọ̀pá di ejò àwọn méjèèjì wọn jọ ṣiṣẹ́ ìyanu ni èṣù òun ló wà nínú iṣẹ́ ìyanu ti àwọn ìjọ fìràwọn náà ọlọ́wọ́n ọba òun ló ṣiṣẹ́ ìyanu pẹ̀lú ọ̀pá musa bó ṣe wà ń jòun bẹ́ẹ̀ ni lọ́wọ́ ń sìn àwọn lágbájá olùṣọ́àgùntàn ni lágbájá wòlíì ni lágbájá ṣẹ́kù ni lágbájá khalifa ni mukadamu ni iṣẹ́ ìyanu pọ̀ngboro lónìí táwọn yẹn ń ṣe méjì náà ni inú kọjú oògùn àbí kò sì jẹ́ ọlọ́run bá fúnra rẹ̀ òun ló pan lé pẹ̀lú iṣẹ́ ìyanu kò sì ní kò sì ní máa ṣe fáàrí lérí ẹ̀ tọ́lẹ̀ kọ̀ọ̀kan ní máa ń wá kí ṣe gbogbo gbà èyí tó bá wá ń ṣe ìwọ náà ti mọ̀ wọ́n out nínú àwọn tọ́lọ̀ máa ń ṣe fún àwọn ẹni ọlọ́run àtẹ̀yìn máa ń ṣe lọ́hùn ó ní pé ọlọ́run gbé ẹ̀ṣẹ̀ jìnnà sí yóò kórìíra ẹ̀ṣẹ̀ ẹni tó ń ṣe mutí tí ń pẹ̀lẹ́ lóhùn òjíṣẹ́ ọlọ́run ẹni bá sì ti ń jalè tí ń gbádùn èèyàn tí ń jẹ trap fáwọn èèyàn tó sì gbà pé wòlíì ni wá tí wọ́n náwó yà lóde bí wọ́n bá ń pè ní wòlíì kó òun tètè yọ rẹ̀ kú o ìmọ̀ sí náà ọba ìmọ̀ ń yọ̀yàn kó nu ẹ̀ṣẹ̀ ni nínú àwọn ìtọ́jú àwọn àǹfààní fún yẹn tẹ́lẹ̀ máa ń jọ́sìn fọlọ́run ọlọ́run máa ṣe jẹ́ ẹ̀mú rọrùn fún contentment èyí ò ní yàyọ̀ kàn lérí ọ̀rọ̀ ayé èyí ò ní sáré nínú àwọn kan tó lọ́mọ ṣe fún yàn òun tó ga jù òun náà ni pé wájú alikiyama ọlọ́run nífa dẹ́kun nífẹ̀ẹ́ ibadi wọ́n dẹ́kun ní jannati ọ̀yà wọ́n náà jẹ́nà gbogbo wàdà tó ṣe àlìjánà níbi sàṣàn fún lẹ́nu ọlọ́mọ sàfihàn sunu wọn alimuawikọ́ ta ala tọ́ríkìlì ibada alimuawikọ́t alatọ̀ríkì ìbàdà àwọn nǹkan tí ìjà ara yìí sin lọ́wọ́ ba ká lè fura sí i ká sì mú kó nínú ìgbésí ayé wa àti nínú ilé wa alákọ̀ọ́kọ́ ni onáni aláhìbọ̀láhùwì eré afẹ́ràn eré sport arèrè ni afẹ́ràn sport ẹlẹ́mìí kùsì dìbọ́ọ̀lù eégò ó sì kùsì bẹ́ẹ̀ ẹlòmíì kú títí tí mo fídò lọ́wọ́ ó ń fídò gbogbo àwọn eléré tàgé gbogbo àwọn ní dírámà ó ti jáde o ó ti jáde ẹ máa ra wíti wíti wíti wíti ẹ máa dá o gbogbo ẹni tí máa ń ra òní sinú tí o kú láyé wọn bá ti ń wo kan máa wò mí tọ́jú ìlọmọ lọ́wọ́ ẹ̀sìn ló ti máa bàjẹ́ látara pé òun wo tọ́lọ́ ni ọmọ wò òun wò kú o látara àwọn kan tí máa ń díwa lọ́wọ́ tẹ̀jáde jọ́sìn fọlọ́wọn bá òun náà ni ajé amú ajé amú yìí <laughs> òun ṣe wà lágbára púpọ̀ bẹ́ẹ̀ bá bi tálíkà gbé tálíkà ọ̀ lọ mọ́sálásí aláàbáyé ni ẹ bẹ́ẹ̀ rí mi kò sówó ajá amúná ni bẹ́ẹ̀ bá bi olówó pin olówó alẹ́jì ọlọ́run ti kẹ́yìn ẹ̀dín mílíọ̀nìyà ẹ̀wá mọ́sálásí àníwá olówó yìí náà ni kó má tán ni jàmá mùsùlùmí wọn nàlẹ́ àbù wẹ̀lẹ́ mọ́tò láyẹ̀ làbù àwọn ọmọ ṣeré ikú òsì ṣeré báṣekò bá di tó yóò mú ọ kúrò ní kò síbi tí kú òdìlẹ̀ báyẹn o bọ́ ntọ́lẹ́tì o bọ́ níbi tó ti drive lọ o bọ́ níbi tó ti ń wẹ̀ o bọ́ jàmá mùsùlùmí àwọn kan tó jáde sí lọ́wọ́ ọba òun ni pé wàhálà pọ̀ tálíkà ń pariwo pé òṣòwò olówó ní owó ní òjẹ́ kó wọ́n sí lọ́hùn tó bá di jáde kìyàmà wọ́n lọ́wọ́ bá mú olówó kan jáde pé olówó kí ló dé tó fi wọ̀nà wọ́n ní yóò ní aa ah, owó yìí pọ̀ ni èyàn sọ lówó kọ́ mọ́ jalè èyàn sọ lówó kọ́ mọ́ sẹ̀sìnà èyàn sọ lówó kọ́ mọ́ mutí èyàn sọ lówó tí ò ní sẹgbẹ́ wàhálà yìí pọ̀ ní òjá sí lọ́hùn wọn lọ́wọ́ ni kọ́ ah, ah, ọgbọ́n wo ló dá tó ń fi wà jẹ́ náà ẹ̀yà padà sínú ná wọ́n padà sínú àlìjáná wọ́n ní tálíkà míì yóò gbé tálíkà òsì ní òjá sí lọ́hùn wọ́n lọ́la wọn ní ẹ lè mú ẹni tó tòsí jù lọ wá nínú àlìjáná tí wọ́n mú olùsí yìí dé wọ́n ní wọn pé bí wọ́n ṣe tòsí yẹ pé yàrá kan yàrá kan àtàbọ̀ ló ń gbé wọ́n lé yìí wò bó o ìyá tiẹ̀ ṣe rí láyé ah èyí tòsí jòun lọ ọlọ́lọ́ wọn ní kí ló dé bó o lòun ṣe ṣe láyé tó fi wù àlìjáná pẹ̀lú pé ó tòsí jù wọ́n lọ màá ò wọn láwọn adijọ́ kẹ́nìkan wá bá níwájú mọ́ṣáláṣí ó ti dé mọ́ṣáláṣí ètò ìsàlùwàlá kí wọ́n tó pè rárá wọ́n bí pé baba ah ah ọlọ́mọ ṣe sọ̀rọ̀ rọrùn fún yín ah ó ní ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ní alẹ́ ayé alẹ́ eléle ayé ti bọ́ àmọ́ ọ̀run ò ní bọ́ ọ̀run ò ní bọ́ o ìjọba <laughs> mùsùlùmí tálíkà mi ò di ìyàláyé yóò tó kọ̀ntínú yàjọ́ kíá ọlọ́mọṣà wọlé àná ọlọ́mọṣà fúra mọ́nà ní jẹ́bẹ̀ twenty one years ni tọ́ba wa wà ní twenty years yọmọ wa pé àárọ̀ la wà ó sì kọ́dún kan kò ní mọ̀ pa alẹ́ lòún wà ẹlòmíì ò sì ní ah, àárọ̀ alẹ́ la wa lẹ́jẹ́ fifty years ni ẹlòmíì ọmọ sọ pé alẹ́ la wa ó wà ní fifty years bóyá one twenty ni ó lò láyé sẹ́yìn pé àárọ̀ lọ́wọ́ àwọn òkùnkùn níjọ́ kú ẹni kankan ọ̀ma àfi kéèyàn sáà máa sin lóhun wípé kásẹ̀ kó dé lónìí ọ̀gbọ̀rọ̀ máa ka ìlànà jọ̀hún níjọ́ tí kú bá dé ọ̀gbọ̀rọ̀ máa kásùbà jọ̀hún látara bẹ́ẹ̀ lèyìn sì máa sin lọ́hun bá ní gbogbo gbà lẹ́yìn ni àwọn ọ̀nà tí Èṣù ti máa fi ń ta àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń sin lọ́hun yóò rò pé òun sin ó sì ti máa bàjọ́ sin rẹ̀ jẹ́ tó bá dújà lè kí àmọ̀ kò ní bá kan wájú ọlọ́run bá mọ́ ní tó jáfẹ́ ká lè sọ́ra fún un torí èṣù ti lérí fún wa pé òun ó sì gbogbo wa lọ́nà ni wàlá ogun yannahum ajma'in. àṣetánì ni gbogbo àwọn ẹrú rẹ̀ ní sọdùn gbogbo wọn ní sọnù pátápátá wọn níláyè dọ́dọ̀ wọlọ́ illa ibadaka minhumul mukhlasin. àtàwọn ẹrú rẹ̀ tí wọ́n lọ́n kálíbà wa máa fura lọ́jà fẹ́ ka àwọn tẹlifíṣù ìbílíṣù ọ̀nà tí sùnmọ́ ń gbà wọlé àwọn ẹni tí bá ń sin lọ́wọ́ bá ní èsù èsù yẹn máa lọ lé dòkó tì yọmọ wá sin wọn lọ́nà àwọn tó àwọn rò pé àwọn sin lọ́wọ́ ń sin lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kò sọ láti ní àyè kéèyàn mọ́ kẹrùn mọ́ káwọn akéwòlódé kò ní sẹ́yìn mọ́ ti sin lọ́ọ̀ ni wà àbúrò rẹ̀ bákà àtàyà tẹ́kẹ̀lẹ̀ kí sin lọ́ọ̀ níbi tó fi rí ìdánilójú tọ́ba ti wá mọ́ lọ́ntán òní kírun mọ́ àwọn èèyàn kírun mọ́ lónìí o yóò lòun ti tàríkà yóò ní ẹ̀mọ́ fáwọn abáwá ṣe wà yìí àwọn alùlá ilà la àwọn ìkírun torí a ti débi ipò kan tó jẹ́ pé màbá ti débẹ̀ bàbá wò kó kírun bàbá sì kó má kírun má fura àṣetánì ni Muhammad tó jẹ́ ọ̀gá wa nínú ẹ̀sìn ó kírun kún ni Abubakar kírun kún ni Usman kírun kún ni ibi èso tó máa wọlé nu lónìí wàlá dìkìrù lá akbar sikiri olótóbi ju ìtukùtù ni ìrún lọ́lọ́run sọ bọ̀ Ọlọ́run sọ̀rọ̀ ni bọ̀ ní wàlá dìkìrù lá akbar bàbá wa kírun náà ká máa na ti Ọlọ́run ìrántí ti lọ ga jù ó ní kọ́ afúláhà máa ń tazakka wa dhakara isma rabbihi fasọ́là gbogbo àwọn ẹni Ọlọ́run ọba kọ́ afúláhà wọ́n ti jèrè wọn mọ dárúkọ Ọlọ́run fasọlá wọn tó mọ wá kẹrùn ṣé ìtumọ̀ ti yí báyìí wọn mọ ṣe síkìrì wọn mọ dárúkọ Ọlọ́run wọn sì mọ kẹrùn wọn mọ ṣe síkìrì lọ́wọ́ básìkò wọn bá ti tó ìrún lásìkò díkìrì ò lásìkò yóò dìde lẹ àmọ́ ẹni sèta bá ti gbaná ọpọlọ rẹ yóò sì mọ láyé láyé láwọn kódà yóò wà ní mọ́ṣáláṣí yóò sì mọ fàtẹ̀ tuba àwọn jẹ́ mọ́ṣáláṣí kírun àní àwọn jẹ́ kírun àwọn yóò di ìmọ̀lẹ́ Ọlọ́run tí wọ́n bá mọ̀lẹ́ Ọlọ́run tán wọ́n mọ̀ pé ìta wọn ṣe gan lọ́nà. àlejò tí bámu bèè kẹsàtàlá àdàd ká ní àkọlé kan pẹ̀lú pé mo fẹ́ fa iṣẹ́ tí ó pọ̀ tí ó jọ Ọlọ́run lójú ọlọ́run lè kó susu láti gbaṣẹ́ ẹ̀yin ni ó sùn ànábì lẹ́yìn ni ó sùn ní ahabul amali ilallah àdìwọ́mọ wàyí kọ́la iṣẹ́ tọ́lọ́run fẹ́rẹ́ jù láyé òun náà ni iṣẹ́ tí èèyàn ń ṣe ní gbogbo ìgbà ìbàjẹ́ díẹ̀ díẹ̀ dèèyàn ṣe díẹ̀ díẹ̀ àmọ́ fẹ́ ṣe la ilaha illallah ten million la ilaha five hundred thousand la ilaha illallah ló fi bẹ̀rẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ̀dà pé n ti ń tájẹ̀tì nọ́mbà yẹn èso àsọ fún pé tájẹ̀tì nọ́mbà yẹn kò lè dẹni ọlọ́run tájẹ̀tì nọ́mbà yẹn nọ́mbà yẹn ṣe pàtàkì ten million ọ̀yà la ilaha illallah ọ̀yà sáré la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ̀yà wà di la la la la la la la la no níjẹ́ la no no no la la la la ọlọ́run la ilaha illallah kì í wí ma inú àwọn ọ̀nà tẹ́sùn máa ń gbà wọlé lórí bu tọ́bùlì wọ rọ́ọ̀sì ká máa lu bàndírì kálá àfin jọ́sìn fọlọ́n ànábì kí ànábì wa ní àbúrò rẹ̀ ọ̀yá gbé bàndírì ọ̀yá abrahamu làwọ̀fì ọ̀yá wọ́n náà gbẹ́lù eh, ìwọ eh, Usman bin Affan ọ̀yá àwọn obìnrin ọ̀yá màjọ. ayọ̀dà pàún pàún pàún pàún dáìmù aláàlá pàún gbé ìkẹ́sẹ̀ jọ́sìn ìlú àyèfí jọ́sìn ìlú àtọrin àtijọ́ àyèfí jọ́sìn fọlọ́ ọlọ́run pé níjọ́sìn ìbáàdà ànábì sàlàyé rẹ̀ ó ní bá ànábì sẹ́sẹ̀ ìbáàdà ànábì olùlù kọ́fí sẹ́bàdà wọ́n ṣàtàkù lérí ẹ̀ náà ni pé fílẹ̀ ọba ṣe bá ń bá bá tiwọn tí wọ́n ṣe nìyẹn irú kéwòn lẹ́yìn fẹ́ kéésì tẹ́ fẹ́ sọ fún wa pé kò sí lójú ọ̀nà wàláhì sí lójú ọ̀nà àbí kẹ́ kí wẹ́sì ọlọ́mọṣà tó wá sọ́nà àtẹ̀yìn náà o àbí kí kálọ̀ lè ra aṣọ ọ̀pá kan àwa tẹ̀síwájú káwa ni ah, ẹ fẹ́ sìnkú ni àní ẹ ah, ah. wa eléyìí ìlànà àwọn ẹlẹ́bọ̀ eléyìí ni àbí ìlànà Islam ànábì òṣèlú ẹ̀rí ọ̀nà ni tẹ́ máa ni èyí tá a fi wọ̀tẹ̀kẹ́buru bílẹ̀ ìbàdà ká máa ṣe jọ́sìn ká máa wá ṣe ìgbéraga sọ́lọ́hún lérí pa ìjọsìn fún àbí ká máa ṣe ìgbéraga sáwọn ẹ̀dá ọlọ́hún lérí pé sẹ́yìn màwa ni àwa ń jọ́sìn fọlọ́hún kí ìjọsìn yàn kọjọ́ yàn lójú débìí pé kéèyàn ọmọkùnrin lantọ́lọ́hún lè ṣe máa ń pẹ́ àbọ́lọ́hún bá yọ àwa kó onú wàlíì ọlọ́hún ajẹ́pọ́lọ́hún ò ní wàlíì máa gbogbo àwọn èèyàn tí ń bá ń sọ báyìí ọkùnrin ni àbóbìnrin tí ń ṣe ìgbéraga sáwọn ẹ̀dá ọlọ́run àbí ń ṣe ìgbéraga sí ọlọ́run adẹ́dá rẹ̀ lérí ìjọsìn tí ń sìn ọlọ́run bá là ọlọ́run bá jẹ́ yín àjọ àlèkè àmọ́ kò sí nígbà ìjọsìn rẹ̀ àti pé kí ló fẹ́ ṣe tó fẹ́ kún ọlọ́run lójú àwọn màláyíkà ń bẹ ọlọ́run ròyìn àwọn màláyíkà ní al إن الذين عند ربك لا يستكبرون عن عبادته. ọlọ́run bá nílẹ̀ Muhammad sọ fún wọn ipe àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ àwọn èyí ṣègbéraga níbi ìjọsìn o àwọn màláìka ń bẹ bí ẹrù ní gbogbo sánmà tí wọ́n fẹ́rí kalẹ̀ fọlọ́run ẹni tó dúó tọ́lọ́ ní kó dúó ẹni tó rúkú ọlọ́run ni àwọn gan àwọn èyí ṣègbéraga àwọn ò tún wá jẹun òmu òun tọ̀ òun ìlọ́bì kan nítorí mo ti dá àwọn ibẹ̀ náà wọ́n wà ìwọ́n tó dé pé àsìkò díẹ̀ lọ́ọ́ fi ń jọ́sìn fọlọ́run wọ́n máa ṣègbéraga fọlọ́run lórí pé wọ́n ń jọ́sìn kí ló ń ṣe ẹ̀sìn náà kọ́lọ́hún fi dá sọ́mà òun kò fi dálẹ̀ kọ́ tẹ́ra ibà fọlọ́hún kọ́ tẹríba fọlọ́hún kọ́ bẹ̀rù ọlọ́hún kọ́ páyà rẹ̀ kọ́ ọmọ wa rò pé bọ́dújàlì kìyàmà sí yóò gbà bí onígbà gbogbo àwọn ànábì ọlọ́hún gbogbo àwọn wàlíì gbogbo àwọn sàhábà ọlọ́hún gbà bí onígbà ọmọ mádọ́dọ̀ ọlọ́hún ẹ̀ eh, sọ́ gbà bí onígbà àmọ́ sọ́ gbà bí onígbà ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ màláyíkà wọ́n sì gbéraga sọ́lọ́run o anabi sallallahu alaihi wasallam ó ní inni ara ma la tarawun èmi rí ntẹ́ rí wa asma'u ma la tasma'un èmi ń gbọ́ ntẹ́ gbọ́ atatu samaa anabi ní sama ń gbin kìn ń gbin kìn wa haqqa laha an tahitta anabi ní ó sì tó bẹ́ẹ̀ kó gbin lóòótọ́ báwọn màláíkà ṣe pọ̀ tó tí wọ́n ń darúkọ ọlọ́run anabi ní kò síbi ẹlẹ́kẹ̀ kámẹ́rin bọ̀ nínú sámà báyìí illa wa fiha malakun wa'adun jabhatahu sadidan lillahi ta'ala abikari màláíkà kan tó dájú rẹ̀ kọ́ ba abikari màláíkà kan tó ferí kalẹ̀ tí ń sin ọlọ́wọ́n ba bí wọ́n ṣe wá pọ̀ lọ́nu lókè sánmà tọ́jú pé ibi wọ́n pọ̀ dé bẹ́ẹ̀ bá nà kàmí ẹni báyìí kò sí ibi tí kà yín wọ̀ ibi wọ́n pọ̀ dé ẹ wọ àwọn màláíkà fún ṣe pọ̀ tó ẹ nídìí bẹ́ẹ̀ lójú ọmọ wọn rẹ̀ ẹ ọlọ́mọbìnrin rẹ̀. anabi ni láyanjú adùn mi kún bí amalihi anabi lẹ́ni kọ̀ọ̀kan yín iṣẹ́ rẹ̀ tó ṣe àtijọ́ ṣe rẹ̀ kò lè làákù lọ́wọ́ ìyá ọlọ́wọ́n bá o kọ́ọ̀lù wàlà àǹtà ya Rasulullah àwọn sàhábà ní ìyá annabi ne bada ana annabi ne bada atemina illa an yataghammadani allah bi rahmatin wa fadlin minni bí ìbá ṣe fi ọlọ́run ọba ọba aláàánú ọba wojú àánú sẹ́mi pẹ̀lú kẹrẹ̀. rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته